láti fèrè fún wa. Yàrá lọ sọ́kà balẹ̀. to power síwájú. Àléwé àléwí pẹ̀ àtẹ̀tọ́ morning. Bàbá wa a wà ní iwájú yín lóòrò òní. Trusting and believing you. À ń gbẹ́kẹ̀lé yín a sì ń gbà yín gbọ́ pẹ̀lú. That you are going to count us worthy. ẹ ó kà wáyé. As part of the end time souls harvesters. Lára àwọn ọkọ̀ tó kókè wọlé. From this minute, O oh God. Láti àkókò yọ Ọlọ́run. Take charge of the pulpit. Ẹ ìṣàkóso orí pẹpẹ. Let your word have a free course in the heart of everyone. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó ráàyè ní gbogbo ọkàn olúkúlùkù. If this message will be the last we'll be hearing before the trumpet sound. Bí wàá sọ̀rọ̀ ní bá jẹ́ ìta ọgbọ̀n kẹ́yìn kí ìpè ó tó dún. May it qualify us for heaven in Jesus' name. Jẹ́ kó kà wá yẹ fún ìjọba ọ̀run ló kọjá. May it qualify us for heaven in Jesus' name. Devil, I rebuke you. Demons, I rebuke you. The spirit of unseriousness, I rebuke you. Lack of concentration from the beginning of the sermon to the end, I rebuke you. Sweet spirit of the living God, come. marble. Have your way. Have your way. And at the end of the day, your name alone will be exalted. Jesus' mighty name, I pray, and all of us said, Amen. Let's jam our hands together for Jesus. Jam, jam, jam, jam, jam, jam, jam your hands together for Jesus. Amen. Amen. We may please be seated. I give all the glory to God for the opportunity I have again standing in your presence this morning. To our mom in the Lord, I say kudos to your strength in Jesus' name. And to all the subordinate ministers. àwọn ìránṣẹ́ ọlọ́run amúgbálẹ́gbẹ̀ẹ́ elders and deacons in this noble commission. àwọn alàgbà àti àwọn àgbààgbà dákọ́ nínú iṣẹ́ ìránṣẹ́ yìí. men and women. ní ọkùnrin àti obìnrin. and my fellow choristers. àti àwọn agbé akọrin. I want to thank God you. I want to thank God for the instrumentalists. Mo fẹ́ dúpẹ́ lọ Ọlọ́run fún àwọn atẹ́dùn. And people from the media department. Àti àwọn tí ó jẹ́ agbẹ́tẹ̀rù. Ushers and children. Àwọn ẹ̀sọ́ ní òjò àti àwọn ìwé. Departmental leaders. Àwọn aládarí ẹ̀ka. And more especially. Ní pàtàkì jù. All the children instructors. Gbogbo àwọn olùkọ́ ìwé. I want to thank God. Fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. For our daddy in the Lord everyone. whom the lord has used. in various degrees and capabilities. in making today a reality. I met our mother in the lord. I met our mother in the Lord. Appreciating people when I came in. Those who actually knew that this church will not move forward unless and until I participate actively and positively. Àwọn tó mọ̀ yìí pé ìjọ yóò kò ní tẹ̀síwájú àyàfi títí ìgbà tí n bá kópa tí mo sì ṣe dáadáa bó ṣe yẹ kí n ṣe. All of you that are pillars in this church. Tí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ èkó nínú ìjọ yìí. In the name that is above every other name. Ní orúkọ tó ga ju gbogbo orúkọ lọ. You will not break. Ẹ ò ní fọ́ sọnù. You will not cross. Ẹ ò ní ṣẹ́ dànù. You will not be wasted. A ò fi ní fi ń ṣòfò. And your position will not be empty. Ipò yóò sì ní ṣòfò lórúkọ Jésù. I have no doubt in my spirit. Mi ò ní iyèméjì nínú ọkàn mi. A number of you have spent and been spent. Púpọ̀ yín ẹ ti náwó ẹ sì ti nára. You have spent cash and kind. Ẹ ti náwó ẹ ti nára. The God that I serve. Ọlọ́run tí èmi ń sìn. Will reward you abundantly. Yóò sọ fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́ what can I say concerning this amiable choristers? Kí ló tí mo lè sọ sí àwọn ẹgbẹ́ akọrin tó lógo? I know. Mo mọ̀. A lot of rehearsals have gone down the, the memory lane. Yí àwọn ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìṣòro láti gbáradì. May your effort never be wasted. Mo gbàdúrà akitiyan yóò ní fìdí rẹ mi. May you all sing in the kingdom of God. Ìjẹ́ kí gbogbo yín ká délé kọrin. In the precious name of Jesus. Ní orúkọ Jésù. Today is a significant day. Òní ó jẹ́ ọjọ́ àrà ọ̀tọ̀ in this church. nínú ìjọ yìí. and I thank God. mo sì dúpẹ́ ní ọwọ́ ọlọ́run. the Christ apostolic church. ipe ìjọ Christ apostolic church. is the leader of Pentecostalism in Africa not just in Nigeria alone. ó jẹ́ ìjọ aládarí fún gbogbo ìjọ oníhìnrere kì í ṣe lórílẹ̀ Nigeria. Nàìjíríà kan ṣùgbọ́n fún gbogbo ìlú aláwọ̀ yìí. How will you see any good minister in good standing and in good moving today that does not have his root in Christ apostolic church? A sọ̀rọ̀ fún ọ láti rí ojúlówó oníhìnrere ìránṣẹ́ ọlọ́run tó wà nínú ìdúró tó jẹjìrì pẹ̀lú ọlọ́run tí orísun rẹ̀ kì í ṣe pé láti ìjọ Christ Apostolic Church ló ti ọ. I want Christ Apostolic Church to know. Ohun kan tó yẹ kí Christ Apostolic Church tó yẹ kó mọ̀. That you actually have members more than your possible comprehension. yí pé ẹ ní àwọn ọmọ ọjọ́ tó pọ̀ ju bẹ́ẹ̀ ṣe lérò lọ. I tell you the truth. Òótọ́ rẹ o. Because all the Pentecostal circle today. Nítorí pé gbogbo àwọn ìjọ oníhìnrere lónìí. Are in one way or the other affiliated to Christ Apostolic Church. Lọ́nà kan tàbí ìkejì wọ́n ní ìsomọ́ pẹ̀lú ìjọ Christ Apostolic Church. It is my prayer for Christ Apostolic Church. Àdúrà mi ló jẹ́ fún ìjọ Christ Apostolic Church. That our fire will not die. Wípé iná wa kò ní kú. The word of God in this church Christ apostolic church will not die. Wípé ọ̀rọ̀ Ọlọ́run tó ń bẹ ní ìjọ Christ apostolic church kò ní kú. This church has been giving me inspiration. Ìjọ yìí ó ti ń fún mi ní ìwúrí. I was at Erio Mountain. Mo wà lórí òkè Erio. And from there I went to Arakeji. Láti bẹ̀ mo lọ sí Arakeji. I went to Baba BM's Mountain. Mo lọ sórí òkè Baba Abiye. I went to Efon. Mo lọ sí Efon. I went to Idu Ajinare. Mo lọ sí Idu Ajinare. I went to Ajayi. Mo lọ sí Ogun Ajayi. Eight mountain. Orí òkè mẹ́jọ. Founded by this great man of God. Tí bàbá ní olúwa yìí tí ó dá sílẹ̀. And I began to hear stories upon stories. Mo bẹ̀rẹ̀ sí gbọ́ oríṣiríṣi àwọn ìtàn. Of what Christ Apostolic Church has done in Nigeria. Yìí tí ìjọ Christ Apostolic Church tí wọ́n ti ṣe ní orílẹ̀-èdè And in Africa. Àti ní ilẹ̀ aláwọ̀ dúdú. And that tears me up. Eléyìí sì rú mi sókè gan. To pray the more for Christ Apostolic Church. Láti gbàdúrà bí ìjọ ti jọ àwọn Apostolic Church. Àwọn ọmọ àlè tó bá fẹ́ ba ìjọ yìí jẹ́ Ọlọ́run ayé ìṣe wọn. The bastard that wants to destroy this church God will disgrace them. Christ Apostolic Church is the only light we are still seeing today. Ìjọ Christ Apostolic Church òun ni ìmọ́lẹ̀ kan ṣoṣo dà lónìí. And that light will not be bútọ̀. Iná yìí kò sì ní kú lórúkọ Jésù. That leads me to what we are having today. Eléyìí mú mi wá sọ ohun tí a ní lónìí. Harvest of souls. Kíkórè ọkàn. Yes, harvest of souls. Èkórè ọkàn. The value of a soul to God is indescribable. Rírì ọkàn kan níwájú Ọlọ́run ó jẹ́ ohun tí a ò lè ṣe àfiyebíye bẹ́ẹ̀ ni kò níye. Which was the reason that made Christ to come. Èyí tó jẹ́ ìdí abálájọ tí Kristi fi wá sáyè. Amen. Ayé tó bó ṣe iyebíye tí ò ní òṣùwọ̀n. Tó jẹ́ òun náà ni ìdí abálájọ tí a fi bí Jésù Kristi tó fi kú tí a fi sí tó sì jíǹde tó sì padà lọ sókè ọ̀run. Ọlọ́run ṣe ìpèsè lọ́gán fún ìgbàlá ọkàn ènìyàn. Ah. Látìgbà tí èèyàn ṣubú. That was why ìdí nìyí that Jesus became the first missionary. Bí Jésù Kristi tó fi jẹ́ ajínrere àkọ́kọ́. According to the book of Genesis. Gẹ́gẹ́ bí ìwé Genesis. Chapter three. Orí kẹta. And in verse nine. Ní ẹsẹ̀ kẹsàn-án. God made an instant provision for the salvation of mankind. Ọlọ́run ṣe ìpèsè lọ́dọ̀ fún ìràpadà ọkùnrin ènìyàn. Which was why.

is being universally perpetrated today. Òun náà So much evil and sin everywhere today. Looking at the world in retrospect. You discover that there is no more decorum in the world. Kò sí ètò mọ́. Kò sí ìsọdi mímọ́. sanctity. Kò sí ìsọdi mímọ́. But sin and wickedness. Bí kò ṣe ẹ̀ṣẹ̀ àti ìwà ìkàlẹ̀. Has become so cheap globally. Ó ti jẹ́ ohun tí ayé ṣe àjọyọ̀ rẹ̀. Unfortunately. Ó ṣe àánú. Churches and so-called Christians. Àwọn ilé àti àwọn tá à ń pè ní oyin. Has joined them. Wọ́n ti darapọ̀. Gone are the days. I said, gone are the days. When church programs and believers' lives start. Àwọn ètò inú ṣọ́ọ̀ṣì àti ìgbé ayé onígbàgbọ́. Are generally and primarily centered on stone winning. ó dalé lórí ìjèrè ọ̀pọ̀ èèyàn. We have drifted we have drifted from the original mandate handed over to us by Christ. According to Matthew chapter 28, verses 19 and 20. Our preoccupation today as a church are generally centered on athlete comfort and competition. And each time any program in the church is not centrally located on aforementioned, each time the program is not tailored towards money making seminars. Victory over enemies. Longevity. Deliverance. People hardly pay attention. I want to thank God for this ministry again. That is bringing humanity back to the ancient landmark. Thank God that we are getting a church like this who will call a spade a spade and not just a walking stool. We have forgotten that we are saved to serve. It is time for you in particular to rise up. Ó ti wá tó àkókò fún wọn gan ní pàtó láti dìde. For the salvation of others. Fún ìgbàlá ọkàn àwọn ẹlòmíì. Beginning from your Jerusalem. Bẹ̀rẹ̀ láti Jerusalem Even unto the utmost part of the world. Títí lọ dé òpin ilẹ̀ ayé. It is time for you to rise up. Ó ti tó àkókò fún ọ láti jí. And stop encumbering yourself as a church member. Kó o sì dẹ́kun àti máa dí ara rẹ lọ́wọ́ gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ́. It is time for you to stop sitting down in a church idly. Ó ti tó àkókò fún ọ láti dìde kúrò lóòótọ́ ìjókòó arárọ̀ ní. Take responsibility. responsibility over sinners around you. Have mercy on them. Preach to them and bring them to Jesus. Show adequate concern about sinners' spiritual plight. Don't be careless in this business. Refuse to be a fruitless tree. In the kingdom of God, let others see Jesus in you. I divided the message into three parts. Point number one the world's spiritual condition. Amen. Amen the spiritual condition of the world. The spiritual condition of this world. Hallelujah. Hallelujah. Meaning that so the condition at which the present world is spiritually. That when we look at the world according to the spiritual equilibrium point of view, what is the world ranging, measuring, and weighing? in the spiritual balances. Kí ni ohun tí ayé kí ló gbé wọn nínú ìpele òṣùwọ̀n tẹ̀lé? Point number two. Kókó Method of souls harvesting. Àwọn ọ̀nà tí a lè gbà láti kórè ọkàn. Point number three. Kókó ìkẹta. The rewards of souls harvesters. The rewards of souls harvesters. Ìkórè àwọn olùkórè ọkàn. Amen. The reward, the blessing, the present of the soul's harvest Àwọn ìkérè àti ìbùkún tó wà fún olùkórè ọkàn. Let's go back to point one. Kókó àkọ́kọ́. The spiritual condition of the world. Ìpele ti ẹ̀mí ayé òde òní. The world is in trouble presently. Ayé ń bẹ nínú wàhálà lọ́wọ́lọ́wọ́. The global world is not stable presently. Àjọ ayé lónìí kò wà lójú kan so. The whole universe is in serious pain and anguish. The world needs Jesus more than ever before. And how wonderful will it be if you and me to volunteer ourselves. to take Jesus back to the world. and showcase the supremacy over the devil, over sin, over self, and over Satan came to preach. Èmi ò ṣe aláwàdà mi ṣe bàbá sùwé. Mo wá bá ìsọ̀rọ̀ Ọlọ́run ni. And I have a message because the Lord gave me a message. I've Having waited and I received from him. Mo ní ọ̀rọ̀ láti ọ̀dọ̀ lọ́n tó fún mi ní ọ̀rọ̀ nítorí pé mo ti dúró níwájú rẹ̀ láti gbọ́rọ̀. If you look at the world today. Tó o bá wo ayé lónìí. There are certain things characterizing the world system spiritually. Àwọn kan wà tó jẹ́ àpéjọpọ̀ tó jẹ́ ìjọ ayé tí wọ́n fi ṣe There are too many for me to exhaust in a single sermon. But briefly, I give you thirty 35. Number one, if you look at the whole world, what I'm telling you here this morning is not limited or restricted to Nigeria or Africa as a whole. It is the whole world. It's a whole world phenomenon. Ohun tí mò ń bá ọ sọ lónìí kì í ṣe pé Nàìjíríà tàbí ilẹ̀ aláwọ̀ dúdú nìkan ṣo ló kọ̀ọ̀gùn sí ohun tó da gbogbo ayé láàmú ni. world is sick. Ayé sòkùnrùn. The world is in trouble. Ayé ti The world is in anguish. Ayé wà The world is confused. Ayé dúdúdú ti bá. And the confusion of the world will not end unless we reintroduce Christ to the world ayé kò ní tán tá a bá ṣe àfihàn Jésù wọn ayé padà. When you look at the world globally. Tá a bá wo àgbálá ayé lápapọ̀. What do you see? Kí ló ń rí? That is common everywhere. Tó wọ́pọ̀ káàkiri. Number one. Àkọ́kọ́. Unrest. Ó ní àìbàlẹ̀ ọkàn. Number two. Èkejì. Uncertainties. Àìsí ìdánilójú. Number three. Ẹ̀kẹta. Fears inside out. Ẹ̀rù nínú àti lóde. Number four. Ẹ̀kẹrin. First class wickedness. Ìwà bíburú ní ìpele tó ga. You see them all over the world. Wàhálì káàkiri ayé. Number five. Ìkarùn. Unimaginable killings. Ìpànìyàn ní ìpele tó ga rẹ̀. Number six. Ìkẹfà. Lawlessness. Ìwà ìlófin. Number seven. Ìkeje. Irreverent abuse of God. Ìwà ìlọ́wọ̀ sí Ọlọ́run. Number eight. Spiritual nonchalancy. Ìwà Number nine. Ìkẹsàn. The love of money. Ìfẹ́ There are some people in this church. Àwọn It's because of connection that you are looking for. That's what made you to come. You want to transact business. Not that you are here to serve God. Many people are in their various churches today because of connection, business, and money. number ten. insufficient warning preachers and messages. we don't have sufficient warning preachers. we don't have ministers of God today who will tell the rich man who is not born again, may your money perish with you. We don't have them anymore. Àní ah, àwọn olùwàsùnmọ̀ lórí pẹpẹ tí wọ́n sọ fún àwọn olówó ẹlẹ́sà yóò di òní pé ìjẹ́ kí owó rẹ kó sì gbé pẹ̀lú rẹ. Number eleven. Èkọkànlá. Truth suffocation. Àwọn èèyàn ti ń fún òtítọ́ pa. Number twelve. Èkejìlá. Sin celebration. Ṣíṣe àjọyọ̀ ẹ̀ṣẹ̀. Thirteen. Ìkẹtàlá. Deception perpetration. Ìtànjẹ káàkiri. Number 14. Ìkẹrìnlá. Lies modification. Kíkùrán lọ́dà. See answers. at Lekki. You saw what happened. Ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ní Lekki And our federal government is lying to us. Àwọn ìjọba àpapọ̀ Everybody look up. Mama, mommy. Tí àgbàlagbà bá ti bẹ̀rẹ̀ sí ń parọ́, àwọn ọmọ ẹ̀ wọn ò ní ọjọ́ ọ̀la. When an elderly person be started lying, his children has no future. Tí baálé ilé bá ti ń parọ́, àwọn ọmọ ẹ̀ wọn ò ní ọjọ́ ọ̀la. Once an husband started to lie, his children. Ayé àtijọ́ tẹ̀mí mọ̀. The only thing that I knew. Ọmọdé ló máa ń parọ́ àgbàlagbà kì í parọ́. The children are the ones lying. Even the Nàìjíríà tòní. Nigeria today. Ime kéńkélé tí àwo gbẹ̀gìrì. You see insult at the pap, uh, eh, platter. Ẹnájà nínú ọjà máa jọ lọ jà yìí. You say please let's overlook it and continue. Tójú bá kú ò sí ọkàn lè kú ò. Even if it is out of sight, you will still be thinking of it. Àìmọ̀ ọjọ́ tán ló gbòmọ̀ sọ, bó ojójójójó tó sọ ní eh, ó ṣe díẹ̀ ń bẹ̀. There is no how you can certify an Ogbomoso man. Irọ́ everywhere. Lies everywhere. That's why the world needs Jesus. That is ìdí nìyẹn tí ayé fi nílò Jésù. And then number fifteen. Èkẹ́ẹ̀dógún. fact twisting. Lílo òtítọ́ lẹ́sẹ̀. Sixteen. logo. Rebranded idolatry. Ìbọ̀rìṣà tí wọ́n àgbétuntun jáde ìbọ̀rìṣà. Yes, rebranded idolatry. Gbé jáde ọ̀tún ìbọ̀rìṣà. A famous king was kidnapped and assassinated last week in a side. Ní ọ̀sẹ̀ tó kọjá lọ, ọba gbajúmọ̀ wọ́n jí gbé. What is the world trying to tell some other kings who wants to accept Jesus now? They're saying that your life is no longer safe. You better go back to things you vomited and rejected in those days. Number 17. Wicked leaders. We have them in Nigeria and everywhere in the world. Wicked leaders. 18. Spiritual pollution and corruption. Number 19. Insecurity. Number 20. Evil workers. búburú. They are everywhere. Wọ́n pọ̀ rẹ̀. They are everywhere. Wọ́n káàkiri. twenty-one. Ìkọkànlélógún. Haters of truth. Àwọn tó kórìíra òtítọ́. twenty-two. Èkejìlélógún. Lovers of evil. Nífẹ̀ẹ́ sí ìṣe búburú. twenty-three. Ìkẹta sí ní. Highest form of hypocrisy. Àgàbàgebè tó peléke. Number twenty-four. Èrèlélógún. Rat race after money. Èrè ìrìnkèrè ìdí lórí owó. twenty-five. Ìkàtúndínlọ́sẹ̀. Satanic preachers and churches. Àwọn aṣojú 26. The new Gospel merchandising churches and preachers. 27. Gross confusion. Gross. Gross confusion. 28. Muzzling the mouth of the truthful preachers. Amen. I preached a message on Radio Kwara about, uh, I think, uh, two months ago. Bí oṣù méjì sẹ́yìn, mo wàásù kan lórí àsọ̀rọ̀mágbèsè rédíò kan. And they, they called me. Wọ́n bá pè mí from Radio Kwara, the management. Àwọn alákòóso bẹ̀ wọ́n bá That some people are complaining. Ipe àwọn kan máa ń ṣe àyíká. That message was too tough. Ipe wàásù yìí ti le jù. I've been on Radio Kwara for the past nine years. Mo ti wà lórí asọ̀mágbèsì Radio Kwara fún ọdún mẹ́sàn-án. Every Monday today. Ní gbogbo ọjọ́ ajé tòní. Like tomorrow. Àti ọ̀la. Like tomorrow. So I've always been preaching the truth. Not looking at faces. So they called from the government house. And from the government house. And they called from outside too. That truth was just too much. And they told them, please send that preacher away. I told them, mo sọ fún wọn. Send me away. Ẹ lé mi dànù. And this radio choir will not function again. Bẹ́ẹ̀ni rédíò choir yìí kò Just pledge it with me. Mo bá yín bá. Not going to work anymore. Kò ní ṣiṣẹ́ mọ́. All of us cannot sleep in the same place and put our heads in the same place. That's Yoruba English now. Gbogbo wa a ò lè sùn síbì kan náà, a kọrí síbì kan náà. There should be a selected few men of God who will not look at faces. Àwọn ìránṣẹ́ Ọlọ́run kéde jẹ́ gbọ́dọ̀ wà tí wọn ò ní wojú èèyàn. who will preach the truth truthfully. àwọn tí wọ́n sojú abẹ́ ń kó láì wojú. as many we accept it we accept it. iye àwọn tó bá máa gbà wọ́n gbà. and those who are not ready for it they leave it alone. àwọn tó sì rí múra tó kọ̀ ọ̀tọ̀ wá fi ilẹ̀. but eternity will tell. ṣùgbọ́n ayérayé ló máa sọ. whose side you are. ìhà ẹni tó tẹ̀dó sí. not only that. kò sọ síbẹ̀. we have another thing characterizing this end time. àwọn nǹkan mi wà tó jẹ́ pé ó ṣe aṣojú ayé òde òní tá a wà yìí. strange sicknesses and diseases. àwọn kàyé. ààyè bí àìsàn àti àrùn. number thirty. ọgbọ̀n. spiritual itching ears. níní etí rírì ti ẹ̀mí. thirty-one. ìkọkànlélọ́gbọ̀n. meaningless noises. ariwo lásán. Go to churches today. Ẹ lọ sí àwọn ilé ìjọsìn òní. What you see there oh, noise. Ohun tẹ́ máa rí ni ariwo. Open the TV. Ṣé mọ̀ mọ̀ wọ̀n? And lis ten to preachers preaching. What you hear is noise. You tune your radio and listen to what the preacher is preaching. It's all about dream. It's all about money. It's all about, it's all about this world. It's all about destiny. It's all about making it. Bó o bá ṣe ṣe ṣe olówó onílẹ̀ okọ́lé ẹ̀ o ò ní Jésù auntie, brother, ayeja ló Live your life this way. You make everything you can make in this money, money, affluence, and properties. And yes, you have no Jesus Christ. You have lived a miserable life. Anybody that is alive. tí ò ní Jésù nínú ayé rẹ̀. that has no Christ in his life. tí ò ronúpìwàdà ẹ̀ṣẹ̀ rẹ̀. and he didn't repent from his sin. tó ń dẹ́ṣẹ̀ rẹ̀ déédéé. and you are faithfully committing your sin. tó sì ń lówó bẹ́ẹ̀ náà. and you are even having money alongside. ayé burúkú ló ń gbé. it's a miserable life you are living. bí ikú bá pa sírú ipò bẹ́ẹ̀. if death kill you like that. Ikú burúkú ló pa. It is a horrible death that has killed you. Ọ̀run burúkú ni ó lọ. And you go to a horrible. Àwọn nǹkan tó sọ wọn lórí pẹpẹ lóde òní rè o. And these are the things that I found wanting on the pulpit today. Jesus fi dàrán oran ó fi dàrán oran bí esisi tó kó nùgò. That the churches is now become all riot. Another thing you see in the world. Nǹkan míì ti wà nínú ayé. Banditry. Òun náà ni ìwà ọ̀daràn. Thirty-three. Ìkẹtàlélọ́gbọ̀n. Kidnapping. Jíjínigbé. Insurgency. Àwọn ṣíṣe ọ̀tẹ̀. And nakedness advertisement. Àti sí polongo ìhòòhò. Wow. Hmm. Anywhere you go in the world today, ibikíbi tó o bá you see nudity. O rí ìhòòhò pélémọ́pélémọ́. Come to church. Wá wá sínú ọ̀dọ́. And see nudity. Wá wo ìhòòhò. Gọbọ yìí. Go to campus. Lọ sí ilé ìwé And see nudity. Wá wo bó ṣe fi ìhòòhò fọmọ lọ́wọ́. On the street. Ní òpópónà ẹ̀wẹ̀. You see nudity. Ìhòòhò gbaláwo ni. Even some lady preachers They dress nude. Àwọn oníwàásù lóbìnrin gan wọn a máa wàásù pẹ̀lú ìhòhò. And some men as well. Àti àwọn ọkùnrin náà gbẹ̀yìn. They don't cover anywhere again their body. Wọn ò bòbí kankan mọ́ lára. That's part of the spiritual condition of this world. Eléyìí ìpele jẹ́ ìṣe dúró nínú ẹ̀mí rẹ̀ o. And then number thirty-four. Ìkẹrìnlélẹ́ní ọgbọ̀n. Happy destroyers. Àwọn tó ní núdùlù láti bà nǹkan jẹ́. Yes, happy destroyers. Àwọn onídùúdù nínú bàbà jẹ́ owó See what is happening in the northern part of this country. Àwọn tó ń ṣẹlẹ̀ ní òkè And is gradually coming down to the south. If not for God. If not for God. We have too many happy destroyers all over the world now. We have Boko Haramists. We have Akeda. We have ISIS. We have a, eh, we have a eh, Hello, eh, this uh, eh, Islamabad. Eh, bẹ́ẹ̀ ni àwọn Islamabad. All these people are there. Gbogbo àwọn wọ̀nyí wọ́n wà níbẹ̀. Killing from one place to another. Wọ́n lọ káàkiri wọ́n sì ń pààyàn. And of course. Dájúdájú. Semi Antichrist. Àti àwọn aṣòdì sí Kristi. kéékèèké sẹ̀mí antichrist àwọn everywhere wọ́n ti gbalẹ̀ kan everywhere wọ́n ti wà kiri everywhere káàkiri lọ́wọ́ you will discover wà á pé they told us that the church can no longer use public address system. wọ́n ti sọ fún wa pé ìjọ kò lè lo public mọ́. but mosque is using it. Ẹ wá wo mọ́sálásí wọ́n sì lọ speaker. That is antichrist. Àṣòdìsíkìsì kìrẹ́ o. In our own church. Nínú ìjọ tiwa. We are using it. À ń lò ó. If the church will not use public address system, then the mosque too must keep quiet. You know how they started with us? They said no more signposts. One year àwọn gbọ́dọ̀ máa gbé And it was fasola they used in achieving that evil aim. Fasola òun cut all the signposts. When they discovered that they succeeded. They went ahead. wọ́n tẹ̀síwájú. that the church ipe ìjọ. must begin to pay tax. ipe kí ìjọ máa san owó orí. mosque is not paying tax o. mọ́sálásí ò sì san. we will not agree to those evil. àwọn èròǹgbà ibi a ò ní gbà. and now they say it's kama. ní èsì wọn a sọ pé kama lọ gbé kalẹ̀. says kama. wọ́n ní kama lọ gbé wá. that an allergy will come and audit the church. the church that your father founded wọ́n ní àlàájì òun náà ni ó máa ṣe àbí owó ṣe lọ ní òòjọ́ ìjọ tí bàbá rẹ̀ dálẹ̀ àwọn ògbó fẹ́ ṣe. who is auditing The money they make in the morning. In the name that is above every other name. Jesus will rule and reign again in Nigeria. And I have hundred percent conviction in my spirit. That it is Christ's apostolic church that Jesus will use to achieve this aim. In the name of Jesus. Jesus That is the world spiritual condition. rèé. Let's go to the scriptures. In second Timothy. Timothy Please follow me very carefully. I will be as brief as possible. Second Timothy chapter three.

disobedient to parents. àìsàìgbọràn sí òbí. unthankful. aláìlọ́pẹ́. unholy. aláìmọ́. without natural affection. aláìnífẹ̀ẹ́. truth breakers. ahalẹ̀. false accusers. abanijẹ́. incontinent. Fears. òróró. despisers of those that are good. aláìnífẹ̀ẹ́ ohun rere. traitors. oníkúpani. healthy. alágídí. high minded. ọlọ́kàn gíga. lovers of pleasures more than lovers of God. olùfẹ́ fàájì ju olùfẹ́ ọlọ́run lọ. this is the present spiritual condition of the world. èyí ni àwọn ìpele ìpele tí ayé wà nínú ẹ̀mí lónìí. if the church knows this. bí ìjọba mọ àwọn nǹkan wọ̀nyí. must church keep quiet. ṣé ó wá yẹ kó dákẹ́. the church must do something. ìjọ ní láti ṣe nǹkan now let's ten to point two. eléyìí mú mi lọ sí kókó kejì. method of souls harvesting. Let's go to Joel chapter 3. Joel chapter 3. And verse 13. Joel. Joel, Chapter 2. I beg your pardon. Joel chapter 2. And then we'll read verse 13 ẹsẹ̀ kẹtàlá. hear the word of God. ẹ gbọ́ ọ̀rọ̀ And rend your heart, chapter 2, verse 13. Rend your heart and not your garments. And turn unto the Lord your God. Kẹ́sì yí padà sí Olúwa Ọlọ́run yín. For he is gracious and merciful. Nítorí òun pọ̀ nínú orí ọ̀fẹ́. Slow to anger. Ó sì lọ́ra láti bínú. And of great kindness. Ó sì ṣeun púpọ̀. And repented him of the evil. Ó sì ronúkúwàdà àti ṣe búburú. Let's look at um, chapter three verse thirteen. Ẹ jẹ́ ká wo orí kẹta ẹsẹ̀ kẹtàlá. Put ye in the sickle. for the harvest is ripe. Come, get you down, for the press is full, the vaults overflow, for their wickedness is great. Praise the Lord. Hallelujah. Method of souls harvesting. Number one, we have the goers. Number two. Ẹ̀kejì. We have the givers. A ní àwọn tó ń fi fúnni. Number three. Ìkẹta. We have the groaners. A rí àwọn tó ń kérora. We call it GQ. À ń pè ní TQ. G oníhà mẹ́ta. A ní G oníhà mẹ́ta. GQ. G oníhà mẹ́ta. G one. G àkọ́kọ́. The goers. Àwọn tó ń lọ. if we are going to invest souls into the kingdom of God, we need those who will go. Scripture says, How can they hear unless they are told? How will they be told unless there are preachers? Where will you get the preachers except they are sent? Bí àwọn ọ̀la ṣe máa rán wọn lọ tí kì bá ṣe pé wọ́n bá wàásù. In Matthew chapter twenty-eight. Nínú ìwé Matthew orí kejìdínlọ́gbọ̀n. Verse nineteen. Ẹsẹ̀ kọkàndínlógún. Matthew twenty-eight verse nineteen. Ìwé Matthew orí kejìdínlọ́gbọ̀n. Go ye therefore. Nítorí náà ẹ lọ. and teach all nations. Baptizing them in the name of the Father and of the Son and of the Holy Ghost. This is the original mandate handed over to us by Master the Christ himself. The primary reason why Jesus left the church on the shore of the earth. As you are hearing me now, you are not saved to sit down tight in the church doing nothing. A ò gbà ọ́ là kókò wá jókòó tẹ̀tẹ̀rẹ̀ sínú láti nǹkan. Unless you take spiritual responsibility and properly prioritize the priorities spiritually, you will not leave the spot where you are. Àjàfi tó o bá gbójú ṣe mọ́ra kó o ṣe mọ àwọn iṣẹ́ ògbógi tá a fi yẹ òní kò tó. You are a member of this church. Ojú ọmọ ìjọ yìí. Christ expects you to duplicate yourself here. Kristi ó fẹ́ kó bí irú ara rẹ bí. I don't want to come back to this church. Mi ò fẹ́ padà wá sí ìjọ yìí. And meet us like this. Kí wá bá wa ní ìpele ta. I want to come here and discover that we are already having two three services on Sunday. Mo fẹ́ padà wá kí wá rí i pé àti wá ní àwọn ìsìn bí ìpàdé bíi mẹ́ta àbí méjì ní ọjọ́ ìsinmi. Na on Sunday alone. Yí pé ìsinmi nìkan sọ. We are like this first service. A wà ní bá a ṣe wà ní ìsìn àkọ́kọ́. And then first service will end. Tí ìsìn àkọ́kọ́ á tán. Second service will begin. A tún bẹ̀rẹ̀ ìsìn ẹlẹ́ẹ̀kejì. It will end. A parí. The third service will come. A tún bẹ̀rẹ̀ ìpele ìsìn ẹ̀kẹta. That is a classical way of growing the church. Ọ̀nà tó dára nìyẹn tí a lè sí jẹ́ kí ìjọ kí ó dàgbà. and bringing souls into the kingdom. ká máa mú ọkàn wá wọnú ìjọba ọlọ́run. we shouldn't expect the Lord to do our duty for us. kò yẹ ká dúró pé kí ọlọ́run wa máa wá ṣe ojúṣe tó yẹ ká wá ṣe. we are already saved by his grace. àti fi orí ọ̀fẹ́ kristi ọlọ́run wà we are to reciprocate his kind gesture on our lives. ó yẹ kí ẹ fi ẹ̀mí ìmoore kristi láti sọ fún padà. by going out to preach to others. nípa jíjáde lọ ká wàásù fún àwọn kan. the choristers are already singing. àwọn akọrin ti kọrin ṣáájú. Go and duplicate your song. Ẹ̀yin náà ẹ lọ fún ara yín bí. Preach to others. Ṣé wàásù fún àwọn kan? Many church members cannot preach today. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìjọ́jú ò lè wàásù lónìí. Because their lifestyles are bad. Ìdí ayé wọn ó burú ni. They talk like touts and prostitutes. Sọ̀rọ̀ bí aṣẹ́wó àti ọmọ ọ̀daràn. They don't have winsome habit and attitude. Ìwà àwọn àti ṣé wọn lọ. They look like semi-demi devil. Wọ́n dà Yes, They go everywhere with the name of Jesus but with their attitude of Satan. Wọ́n fi ìwà àti wọ́n fi àwòrán Jésù wọ́n fi ní kiri ṣùgbọ́n àwọn ìwà Sátánì òun ló kú. So much so that people in the neighborhood are asking them is that what they taught you in your church? That's the great abuse on your pastor. eléyìí jẹ́ àbùkù lára olùsàgùn rẹ. when you go to do what your pastor will never do. tó o bá lọ ṣe ohun tí olùsàgùn rẹ ò ní ṣe. Jesus said. Jésù wípé. this was immediately after his resurrection. eléyìí jẹ́ kété lẹ́yìn àjíǹde rẹ̀. and was giving the parting words to the disciples. wọ́n sì sọ yóò ìdágbére. the disciples obeyed. àwọn ọmọ ẹ̀mí gbọ́. and they handed it over to us in this generation. Wọ́n ti wá fi lé wa lọ́wọ́ ní ìran tá That now that you are born again. Ipe léèsè tó ti di àbí. Now that you are reading the Bible. Léèsè tó ti kàbí. Now that you know how to pray. Léèsè tó ti mọ bá a ṣe ń gbàdúrà. And you value the potency, the power of prayer. Tó ti mọ títóbi agbára tó ń bẹ nínú àdúrà gbígbà. Go. Ó ní ẹ lọ. Go. Lọ. Go ye therefore. Nítorí náà ẹ lọ. And teach all nations. Kí ẹ sì máa kọ́ gbogbo orílẹ̀-èdè. There shouldn't be any geographical restriction. Kò gbọ́dọ̀ sí ìyá tàbí ibìkan tó ò lè dé. Everywhere is our parish. Gbogbo ibi òun ni tí ó yẹ kó láti wàásù. Go there to save souls. Lọ síbẹ̀ kó gbọ́ ọkànlá. In Matthew chapter ten verse one. Nínú ìwé Matthew orí ẹsẹ̀ kìíní. I'd like you to follow me very carefully. Màá fẹ́ kó farabalẹ̀ kó bá mi lọ. I promise never to consume much of your time.

ó sì fi agbára fún wọn lórí àwọn ẹ̀mí àìmọ́. to cast them out. láti lé wọn jáde. and to heal all manner of sickness and all manner of disease. àti láti ṣe ìwòsàn gbogbo àrùn àti gbogbo àìsàn àìsàn. That was how our father started. Bí àwọn bàbá wa nú ẹ̀mí bọ́ ṣe bẹ̀rẹ̀ ní. Babalọla in particular. Babalọla ní pàtó. He will preach the real gospel. Wọ́n á wà sí ìrere. He will show you the Lord Jesus Christ. Wọ́n á fi Jésù Kristi hàn. He will show you the way to the kingdom. Ọ̀nà tó lọ sí àgbélébù á fi hàn. He will tell you. A sọ fún ọ. If you don't accept Jesus, this Jesus. Ipe tó o bá gba Jésù yìí. And you die in idolatry. Tó o kú sí ní Bọ̀rìṣà. You die in sin. Tó o kú sínú ẹ̀ṣẹ̀. Our father will tell you you will go to hell. Bàbá wa sọ fún ọ pé wà lọ ọ̀run àpájá. When you now accept Jesus. Tó o bá wa gba Jésù tán. Under his ministration. Satan. Ní abẹ́ ìrẹsẹ̀ wọn. And you have sickness in any part of your body. Tí àìsàn wá wà ní àgọ́ ara rẹ. Babalola will not lay his hand on you. Babalola ò lè dáwọ́ lé o. Just stay where he is. Wọ́n á dúró síbi tí wọ́n wà. You will pray. Wọ́n á gbàdúrà. And the power of God will fall on you. Agbára Ọlọ́run á sì kọlù wọ́n. The sickness will go. Àìsàn yà kò rà. Why do we have so many Christians that are sick today? Kí ló dé tí a ní ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ tó ń ṣòkòrò lónìí? Is it not because of secret sin? Ṣé kì í ṣe torí ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀? Is it not because we are Christians on Sunday and devils on Monday? Ṣé kì í ṣe torí pé ní ọjọ́ ìsìn ajé onígbàgbọ́ tó bá jọjú ajé àá ó di èṣù? The, the gospel we are committed to preach. Ìwàásù tá a fi lé wa lọ́wọ́ pé ká wà. The gospel committed into our hands to preach. Ìrere tá a fi lé wa lọ́wọ́ pé ká kéde. Has the power. Ó ní agbára. To save souls. Láti gba ọkọ̀ From hell. Wọ́n lọ́rùn àpáàdì. And to also heal their sicknesses and diseases. Àti láti ṣe àwòtán àìsàn àti gbogbo àrùn. In Matthew chapter four. Nínú ìwé Matthew. Matthew chapter four. Matthew orí Verse seventeen. Let's hear the word of God there. From that time. Jesus began to preach. And to say. Repent. For the kingdom of heaven is at hand. Nítorí ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. Repent. Ẹ ronú kùwàdà. For the kingdom of heaven is at hand. Ìjọba Ọlọ́run bẹ̀rẹ̀. let's go to luke chapter ten. ẹ já lọ sínú ìwé luke orí kẹwàá. luke chapter ten. ìwé luke orí kẹwàá. from verse one. láti ẹsẹ̀ kìíní. are you following me. tó ń bá mi lọ. after these things the lord appointed other seventy also. lẹ́yìn nǹkan wọ̀nyí ni olúwa ti yan àádọ́rin ọmọ ẹ̀yìn mìíràn pẹ̀lú. and sent them two and two before his face into every city and place. ó sì rán wọn ní méjì méjì lọ ṣáájú rẹ̀ sí gbogbo ìní náà whither he himself will come. Níbi tí òtìkálá rẹ̀ yóò gbé dé. Therefore said he unto them. Ó sì wí fún wọn pé. The harvest truly is great. Ìkórè pọ̀. But the laborers are few. Ṣùgbọ́n àwọn alágbàṣe kò tó nǹkan. Pray ye therefore the Lord of, of the harvest. Nítorí náà ẹbẹ olúwo ọlọ́run ìkórè. That he will send forth laborers into his harvest. Kí ó lè rán àwọn alágbàṣe sí inú ìkórè rẹ̀. Go your way. Ẹ máa lọ ojú ọ̀nà yín. Behold. Sáwo. I send you forth as lambs among wolves. Èmi ràn yín lọ bí ọ̀dọ́ àgùntàn sáàárín ìkòkò. Amen. Amen. This is the primary reason. Eléyìí ni èdè abájọ. That we must not keep quiet. Tí a ò mẹ́numọ́. We have to go. A ní láti lọ. And preach the gospel. Láti ṣe ìrere. Everybody look at me here. Gbogbo èèyàn wò mí. Wherever you find yourself. Níbi kí o bá ti bá ara rẹ. You are a potential preacher. Ìwọ ni olú You are a potential evangelist. Ó jẹ́ àdín Where you are selling in your shop. Níbi tó o ti ń tajà ní ṣọ́ọ̀bù Preach to other sellers around you. Wàásù fún àwọn tẹ̀jọ́ ń tajà. And preach to your clients. o sì wàásù fún àwọn oníbàárà. In that office where you are working. Ọ́fíìsì tó o ti ṣiṣẹ́ yẹn. Win souls, harvest souls for the master. Máa jèrè ọkọ̀ sínú agbo àjàrà olúwa. In your neighborhood. Ní àdúgbò tó wà. Win souls for the master. Máa jèrè ọkọ̀ fún olúwa. Listen. But if you get to heaven as a fruitless tree, tó o bá dànù gẹ́gẹ́ bí igi tí ò léso. it's not it's not unlikely that you may be denied an entrance into the kingdom. ó fẹ́ máa ó fẹ́ ṣe é ṣe pé ká má gbà ó láàyè láti wọlé sí ìjọba ọ̀run. you must be fruitful. o gbọ́dọ̀ léso. when Jesus saw the fig tree. ní ìgbà tí Jésù tó rí di ọ̀pọ̀tọ́. and he hoped to eat something from, from it. tó sì ń retí pé òun ó rí nǹkan kan jẹ lára. unfortunately the tree was barren. ó ṣe ní láàánú igi yàgàn. what did Jesus do? kí ni Jésù ṣe? he cursed that tree. ó fi igi yẹn rẹ́. many of us ọ̀pọ̀ wa will be repeating prayer points yearly. ọdọọdún là ń tún àdúrà kan gbà. will be repeating prayer points yearly. lọ́dún lọ́dún là ń tún àwọn àdúrà kan gbà. does that mean that God is no longer potent enough to answer prayers? túmọ̀ sí pé ọlọ́run ò lágbára mọ́ láti dáhùn àdúrà yìí. no we are not fulfilling conditions and terms regarding his whims and caprices. Rárá kò rí bẹ́ẹ̀ àwọn gbèǹdéke tó máa jẹ́ kí Ọlọ́run kó tiwa ṣe kó tiwa gbọ́ kó dáhùn sí àdúrà a ò ṣe tó láti ṣe. Many of you now it's not unlikely you have lost control or concentration in what I'm saying. Ó ṣeé ṣe tó pé ọ̀pọ̀lọpọ̀ yín kò sojú yín mọ́ ọkàn yín nínú wàásù yìí mọ́. àmọ́ eh, pé tí wọ́n mọ̀ dún lónìí lélẹ́yìí. you never know that is what this man will be saying today. sọ eh, èyí mò ń dún yìí ló yẹ ká máa dún o. what I'm saying is what we ought to be saying always. Ntí mò ń dún yìí. What I'm telling you. Ìlà gbọ́dọ̀ máa dún. We ought to be saying. Ọkàn ń ṣègbè. Souls are perishing. Hmm? ẹ wú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jàǹkànjàǹkàn àná iná wọn ti dẹ̀fọ̀ sílẹ̀ tí wọ́n sì mọ Jésù. Look at great men eh? in time past that have become vegetable and they do not know Christ. Yẹ̀mí ọ́ nínú fámìlì tí ẹ̀yin àtẹ̀mí ti jáde wá mélòó nú wọn ló gbàgbọ́ ń bẹ̀. Let me ask you from the family and uh, you and I came from how many of them have given their life to Christ? Àwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò wa ǹjẹ́ wọ́n mọ Jésù? Our elder ones our uh, younger ones did they know Jesus? Last time tí mo wàásù fún dáàdì mi kan tó kú. The last time preached to my own father before. Mo wàásù débi kan mo bú sẹ́kún. I preached to a level and I started. Mo wá dọ̀bálẹ̀ níwájú wọn. I started to prostrate. Gẹ́gẹ́ bí olùṣọ́àgùtàn. As a pastor. Mo wá di ẹsẹ̀ wọn mú. And I held on his leg. Mo ní dáàdi mi. I said my father. Ẹ̀yin lẹ mi. You are the one that gave birth to me. Tí mò ń wí yìí òtítọ́ ni. What I'm telling you is true. Dáàdi mi tẹ́ ẹ bá kú bẹ́ẹ̀ ṣe wà yìí. My father if you die as you are. Ọ̀run àpáàdì lẹ lọ o. You go to hell fire. Ẹ mú orin kan lóòótọ́. Of a true you can see. Choir master ni yín ní Baptist church. And you choir master in Baptist church. Ẹ tún jẹ́ choir master náà lọ́run àpáàdì. Even if fire you be a require master. Bá mi ẹ má mọ̀tí mọ̀. My father stop drinking. Bá mi ẹ gbàgbé gbogbo àwọn nǹkan ránran tí ò nítumọ̀ yìí. My father stop all this nonsense. Ní mò ń bẹ̀ wọ́n, mo fi ìyọnu Ọlọ́run bẹ̀ And I'm begging you. Be taken with God's mercy. Mi ò mọ̀ pé last time tí màá rí dáàdì mi nìyẹn. And I didn't know that the last time that I was with him. Wọ́n kú, wọ́n sì lọ bẹ́ẹ̀. He died and he went that way. Tí dáàdì mi ò bá rọrùn wọ̀. If me make heaven. Gbogbo ẹnu mo fi sọ fún yín láàárọ̀ ẹ̀ wọ́n wà lọ́rùn àpáàdì. I can tell you with my whole mind that country is in hellfire. Èmi ọmọ wọn a sì ní ríra wa mọ́ láé àti láéláé. And I is some we will never see each other again. Ìwọ ló fẹ́ràn ọmọ rẹ ọmọ rẹ ò gba jésù. and your son or daughter didn't accept Jesus. ọmọ rẹ ò mọ jésù. your child didn't accept Jesus. ọmọ rẹ ò sí jésù. and your child is not following after Christ. kò ọ lára. and never budge you. ọ lára. never constant you. olówó and university. university. bóyá o gbọ́ tuntun tó ṣẹlẹ̀ níjẹta. maybe you are not current. WAEC tí wọ́n ṣe kọjá ní two thousand and nineteen. the WAEC that they did in two thousand and nineteen. overall best student obìnrin ni. the overall best student among them was a female. ó ní A1 all round. it was A1 parallel. ìjẹta ló day before yesterday she passed. ó ṣe mọ̀wé tó. as brilliant as she was. ilẹ̀ ti jẹ́. she is already there. ó ṣe mọ̀wé tó. as brilliant as she was. ilẹ̀ ti gbé mi. the egg she had. bó ṣe mọ̀wé tó. as brilliant as she was. ó ti fi ìyá àti bàbá rẹ̀ sínú ayé lọ. she has left her father and mother behind. Àkọ́bí mi. My first daughter. Ó yẹ kó wà ní three hundred level báyìí ní OAU. Now she is supposed to be at. Àkọ́bí mi eh, pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. Third level in OAU ó kàn dédé ó kàn pè mí. she just called me. daddy daddy. ní kí ló ṣẹlẹ̀. I said what happened. ní classmate mi. he said one of my classmates. ẹ wẹ wẹ wẹ wẹ. look at her look at her look at her. ó ti kú. she said, dead. cosmate yẹ are cosmic. Tájọ ń rí ìdì nǹkan kan náà. That they are studying the same thing. Ní OAU. At OAU. Ó dẹ̀ kú bẹ́ẹ̀. She died like that. Mo wà ní Abuja nìkan bí oṣù mẹ́ta sẹ́yìn. And three months ago I was at Abuja. Láti wàásù. To preach. Hòtẹ́ẹ̀lì tí mo wà. The hotel I was lodged. Bí mo ṣe gbàdúrà tán. After praying. Ni mo sùn báyìí. And I slept. Mo kàn gbọ́ ní etí mi. I heard it in my ear. Pé wọ́n fẹ́ pa Bímpé. that Bímpé was okay. wọ́n fẹ́ pa Bímpé. they want to keep Bímpé. ọ̀rẹ́ ọmọ rẹ ní school. and uh, the friend of your daughter at school. bí mo ṣe jí nìyẹn. that's how I woke up. lóru yẹn. at that night. ni mo pè. and I called her. mo pe ọmọ mi. I called my daughter. so ní ọ̀rẹ́ tó ń jẹ́ Bímpé. you have a friend called Bímpé. ah mo ní kò ní pẹ́ kú. I said she was very ah, good. daddy daddy don't say that. daddy don't say that. this is what the Lord had just told me. mo ní ohun tó ló ń bá mi sọ rèé. pé Bímpé máa kú o. Bímpé da Bímpé will die. àti tó bá gba Jésù. unless he give her life to Jesus. ó ní bẹ́ẹ̀ ni daddy. He said, uh, yes, that is. Ìgbé ayé tí campus He said the life Bímpé is living at campus is very good. Olùkè fún mi ní I said give me a number. Bí mo ṣe pè nìyẹn. Ah, that's how I call it. Ẹ̀gbọ́n ẹ̀yin ènìyàn Ọlọ́run. People of God hear me. Àwọn ọkàn ń ṣègbè lójoojúmọ́. Souls are perishing day by day. I want ń tẹjú mọ́ ń tà ní ah, And we we are facing what we don't have in the world. Àmọ̀ wípé. And we don't know. Tá a bá tètè gbọ́ràn sí Ọlọ́run That if we listen to God on time. He will solve all our needs. Ah, Babalọlá ò kọ́lé bẹ́ẹ̀ ni kò sọ̀tà. Babalọlá did any house and it's not. Babalọlá ò ra mọ́tò bẹ́ẹ̀ kò fẹsẹ̀ rìn. Babalọlá never bought any vehicle babalọ́lá ò kọ ìwé kankan ó fẹ́ jẹ́ pé gbogbo ìwé tá a kọ ní ìjọba ọlọ́run lónìí ní nàìjíríà àti ní òkè ọya ní orúkọ bàbá yìí náà ní pẹ̀lú àwòrán rẹ̀ ń bẹ kí là ń bá ká. babalọ́lá nọmba ọkọ kí là ń bá ká. of the book to wà bí ọkọ with his photograph. wàásù ọ̀rọ̀ náà. preach the word. ṣàìsinmi ní ìgbà tó yẹ àti ìgbà tí kò yẹ. day in season and out of season. Ẹja bá àwọn ènìyàn sọ ọ̀rọ̀ Ọlọ́run. Please let's preach to people. Torí ẹni tó ra gàrí lọ́wọ́ ẹ̀ níjẹta, o lè má bá ń bẹ̀ mọ́ lọ́kùnrin. Because a fellow who said gàrí to you today, you might not meet that fellow today. Ṣùgbọ́n jẹ́ kí ẹnìyẹn rántí wípé ẹnìkan sọ ọ̀rọ̀ Ọlọ́run fún un. But let allow that fellow to know that an individual has Bí gbogbo wa ṣe jókòó ìbáyìí. As every one of us are sitting. Tábánikà máa bi wá ní kọ̀ọ̀kan. If you are to be asked àwọn tó ti wọ àwọn tó ti wàásù fún ẹlòmíì látìgbà tí ọdún yìí ti bẹ̀rẹ̀ bóyá la lè rí twenty. if you you count those who have ordered Five Mi ò mọ tó kàn wá dé bá wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. I cannot just tell what befell. Bóyá ìṣòro náà ni. Maybe it's problem. Àìríjẹ àti àìrímú. Ọ̀la. Àìrílégbé àìrówó lè wo ọmọ san. Or inability to fund I mean to pay for your rent or children's school fees. Ìyẹn wá wá lómi àlè láì nu kéde ìhìnrere mọ́. And that has become so very thick in our thinking that we cannot preach anymore. Láyé àtijọ́. In the olden days. Tó o bá gbọ́ gbọ́nrán gbọ́nrán ní aago márùn-ún àárọ̀. Heard the jingle of the bell 5 a.m. in the morning. Mẹ́mbà CAC kan ló ń ṣe ìpolongo It is what? type of CAC that is evangelizing. Ààrá wọn CAC mọ́. But you can't see them ah, anymore. CAC tó o bá dákẹ́ Nàìjíríà gbé. CAC if you keep quiet Nigeria ah, will be in trouble. CAC tó o bá dákẹ́ Nàìjíríà wọ gàù. CAC if you keep quiet Nigeria will be in trouble. CAC tó o bá ti dákẹ́ à ń jẹ́ pé example ó ti bàjẹ́. CAC if you keep quiet even that example has become destroyed. Ó ní o gbọ́dọ̀ sọ àdùnnú kó má bàa di yẹ̀yẹ́. Only must not lose his face so that he will not become useless. Àwa gẹ́gẹ́ ni Ọlọ́run wò. It is we that God is looking at. Bẹ́ẹ̀ ni táwọn wò kì í wòran. And he you are looking at will not be formed in our own. Àwọn kan gbọ́dọ̀ jáde lọ. Some of us must go out. Láti lọ máa wà. So go and preach. Ẹgbẹ́ kejì. The category number two. Àwọn olùfifúnni. We have the givers. Àwọn olùfifúnni. The givers. Tó bá wo ìwé Luke. If you look at the book of Luke. Orí kẹ orí kẹfà. Luke chapter six. Ẹsẹ̀ thirty eight. Verse thirty eight. Ó sọ̀rọ̀ nípa ìfifúnni. It talks about giving. Tó bá wo Samuel kejì. If you look at. Orí kẹrin orí kẹrin lè ní ogún twenty four. twenty four. Ẹsẹ̀ twenty four. Verse twenty four. Dáfídì dìídì sọ. It was David who says. Ó sọ fún Aruana. He was telling Aruana. Ṣé wo ìpinnu ọkàn mi ni? He said, Arwana, it is my personal decision. Mi ò lè fún Ọlọ́run ní ohun tí ò ní láárí. He said, I will never give God that which cost me nothing tí n bá máa fún ọlọ́run mo gbọ́dọ̀ mọ̀ ọ́ lára. if I will give God anything I must feel it. ǹjẹ́ n bá máa fún ọlọ́run ọ̀run gan gbọ́dọ̀ mọ̀ pé ọmọ yìí gbìyànjú. if I will give God anything heaven must testify that this guy has given something. tó o bá wá wo Fílípì orí kẹrin ẹsẹ̀ nineteen. if you look at Philippians chapter four verse nineteen. ibẹ̀ ni Paul ti wí pé. there Paul was saying. jẹ́ kí ọlọ́run kó bùkún fún àìní yín nínú ọ̀rọ̀ ní kíkúnnú Kristi Jésù Olúwa wa. he said let uh, God bless you. This blessing in Christ Jesus. Amen. Amen. Ṣé rí n tó ṣáájú ọ̀rọ̀ yẹn? What precedes that utterance? O ní wípé. What that? Àwọn ará Philippi. The Philippians. Wọ́n ṣe fún Paul gan nípa ti ìfífúnni. They blessed Paul so much so uh, in, in giving. Wọ́n ṣe fún àwọn tó alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú Paul wọ́n fún wọn ní nǹkan. the minister to poor associate by giving them. ìyẹn ló wá bí àdúrà yẹn jáde. that's what triggered that prayer point. àwọn ọmọ ìjọ kan wà ń bí. we have some church members. màmá tó jókòó ìkòjẹ wọn ní one naira. our mama here never eat out of their ah, ah, pepper. Ah, èmi ò lè máa rẹ́ sódà síbú. they will be saying that I cannot be wasting my own resources. èmi ò lè máa rẹ́ sódà síbú. I can't be wasting my resources. màmá ti tó tán láyé ara wọn. màmá is up to by herself. kò sí nǹkan kan tí màmá ń wá ní ìsìn. màmá is is not Jesus needed anything. Ìwọ ló rò bẹ́ẹ̀. It is you that is thinking that way. Ìgbà tí mo tó ní mọ́tò. Is until I have a car. Ni mo tó mọ̀ wípé. Then I know. Ènìyàn lè ní mọ́tò. You may have a car. Kó sì wọ agbádá funfun àti bàtà funfun. And you are putting on flowing gown. Pẹ̀lú aṣọ òfì. Pẹ̀lú fìlà òfì ẹ wá wò mí. And you are putting on a genuine fine car. Tí o sì sí kọ́bọ̀ lápò ẹ̀ nínú ìsìn. And you will not have even náírà. Bí ìwọ ó ti orí yìí ń lọ lọ́wọ́ o concentrate bàbá yẹn lòun kò lẹ́yìn ìsìn yẹn kí n lè rí one thousand jágbà. Bàbá tó ṣe wípé bó o gbé sókè tó bá ṣe gbù ó só ni o kì í ṣe powó ló jábọ̀ o. And during service lose your concentration. So, we looking at that man ah that man with flowing gown after service I must see two thousand naira for him not knowing that that man doesn't have a dime. Nígbà me At times. We looking at men of God not looking at their dress. They might not have any naira. Ìdí ni ojúlówó ìránṣẹ́ Ọlọ́run. A genuine man of God. Ọlọ́run ló ń gbé ẹrú ẹ̀. God is the one being responsible for that. Tọ́rọ̀ ló ń gbọ́ lẹ́nu mi yẹn. Ìgbà mi ńgbà tá a kọ́kọ́ lóyún alákọ̀ọ́bí wa. When we are the our the pregnancy of our. Fún ọjọ́ mẹ́rin. For four days. Mo ń sọ̀rọ̀ nípa twenty years ago tá a lóyún alákọ̀ọ́bí wa. I'm talking twenty years ago. About twenty years ago when we have our. Fún ọjọ́ mẹ́rin. For four days. Ni ìyàwó mi fi mu gàrí. My and five was soaking down. Mi ò lówó ṣúgà. I didn't have money to buy sugar. Mo ń sọ ní ìsìn gbogbo ayé ló ń gbọ́ mi. I was saying it now everybody is hearing Ẹ gbọ́ gbogbo ènìyàn. Everybody listen to me. A lè jọ ní pastor? kan náà. We may have the same pastor. Ká wà ní ṣọ́ọ̀ṣì kan náà. And be being the same church. Kájọ máa gbọ́ wàásù kan náà. And hearing the same message. Kájọ máa gba ẹ̀bẹ̀ àdúrà kan náà. And we are praying the same prayer point. Èsì wa ó máa yàtọ̀ síra But definitely our result will be different. Ó mọ̀ díẹ̀. Do you know why? Ìhà tá a kọ síra ó yàtọ̀. The attitude and the style we bring to God differ. Ó mọ̀ díẹ̀. Do you know why? Ìhà tá a kọ sí tá à gbọ́ ó yàtọ̀. the attitude and attention we are giving to God's word differ. nítorí náà. therefore. bí àwọn kan ò bá lè lọ. if some people will not be able to go. ẹ jẹ́ ká ní àwọn tó lọ àwọn tí ò lè lọ kán máa fún àwọn tó lọ ní nǹkan Kórí wọn ó lè wú láti ṣe sí. Let those who cannot afford to go be sending their resources to the goers so that they can be encouraged. A ní àwọn missionaries. We have the missionaries. Sọlọ ń wàásù káàkiri. They are in the thick jungle. Níbi tí ìrere ò sí dé. Where the gospel has never penetrated. Wọ́n sọ fún mi pa missionary kan láìpẹ́ yìí. A missionary uh, people are telling me about a missionary. Tó wà ní táyì Gambia lóbìnrin. She uh, was a female in Gambia. Ó lọ wàásù ni o want to preach. Àwọn ọkùnrin mẹ́rin sì he, àwọn àwọn ọkùnrin mẹ́fà he, àwọn mẹ́fẹ̀ẹ̀fà sì rape ẹ̀. And and uh, six people they rattle her up and they rape her. Rape yẹn ó dẹ̀ wá yọrí sóyún. And that rape resulted to pregnancy. Kí ni ká ṣe? What are we going to do? A retrieve her back ni a pè padà. we retrieved that sister back. àwa tọ́jú ẹ̀. and we took care of her. ó sì bí ọmọ yẹn. and she gave birth to her. ẹ wo àwọn nǹkan tó là kọjá. and look at what she has taught. àwọn kan bẹ lórí pápá ìjèrè ọkọ̀ lọ́wọ́lọ́wọ́. there are some people on the field of missionary. ebi ń pa wọn. they are hungry wọn ò láṣọ. they have nothing aṣọ to wear. aṣọ tí wọ́n kó lọ. even the clothing material they went to. àwọn tí wọ́n lọ wàásù fún wọ́n ti dáná sun aṣọ náà. those they have they preach to they have set it ablaze. àwọn kan wà lórí pápá ìjèrè ọkàn. there are some people on the missionary field. gẹ́gẹ́ bí n gbọ́ nígbà míì. According to what we have been told at times. Òǹgbẹ máa ń gbẹ wọ́n débi pé wọ́n máa tọ̀ sí ọwọ́ báyìí wọ́n mú torí ìrere. They will be attacked. Sometimes they will have nothing to drink and they will wee. Àpé ọkùnrin kan ní David Livingstone. There was a man called David Livingstone. Òun ló South Africa. Was the man that evangelized South Africa. Òun àti ìyàwó àtàwọn ọmọ ìlejì. Himself, his wife and two children. Nígbà tó dé level kan. He got to a level. Malaria kọlu ìyàwó àtàwọn ọmọ ẹ̀ méjèèjì. His wife and two children got malaria. Malaria ṣe pa àwọn mẹ́fẹ̀ẹ́ta. And they were killed by malaria. Wọ́n kú David Livingstone nìkan. And David only lived Àwọn èèyàn wá ń wòye wípé ó yẹ kó padà sílùú ẹ̀. And people are now thinking that it's supposed to. Ṣùgbọ́n nítorí ìfẹ́ tó ní sí ọkàn Áfíríkà pé káwọn wọ̀nyí náà mọ Jésù ká má bàa lọ ọ̀run àpáàdì. But the bonancy of the love that you have for Africa that these people should not die go to hellfire. ó kọ̀ kó lọ. he refused to go back. ó wá di ọjọ́ kan. and he got to a day. ó ń padà bọ̀ níbi tó lọ sí ìjírí ọkàn. he was returning from where he had preached. ó wá pàdé kìnìún tí ebi ń pa. and he met an hungry lion. bí kìnìún yẹn ṣe dìímú nìyẹn. that's how the lion held him. ó wá di egungun eh, èjìká ẹ̀mú níbí. and he held onto his shoulder blade kìnìún yẹn wá pẹ̀lú eyín wá fàyà. and with his teeth he break ló pariwo ní orúkọ Jésù. and he shout in the name of Jesus. kìnìún yẹn bá filẹ̀ ó bá sálọ. and the lion left him and ran away. ìtàn sọ fún wa. and um, story left us know. tí David Livingstone fi kú. till Livingstone died. kò lè lu ọwọ́ yẹn má bá ọwọ́ yẹn ṣe rí rè. the hand becomes stiffened ṣùgbọ́n bẹ ní ọ̀run ní ìsìn. for now is in heaven. èrè kíni fún ènìyàn. what profit will it be for a man. tó bá jẹ èrè gbogbo ayé yìí. that profit the whole world. tó sì sọ ẹ̀mí rẹ̀. but lost his soul. kí ni ènìyàn yóò fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀. what will a man use or essence of his life. Kí ni ènìyàn? What is the life of a man? Ṣèbí ìkùkù lẹ̀mí ènìyàn. The life of a man is just ordinary. Èyí tí ó yọ láàárọ̀. That we appear in the morning. Ṣùgbọ́n tí oòrùn gòkè. But when the sun rises. Kíyèsí awàtì àwọn ìbọn. Lo and behold it pushes away to oblivion. Ojú àkókò fún ọ láti lo ìní rẹ fún ìjèrè ọkàn. It is time for you to use your resources to sponsor the gospel. Owó rẹ. Your money. Owó rẹ. Your resources business àtòntóní. and everything you have. ìbá àṣelé ìbá àṣemọ́tò. maybe your car or your house. ìbá àṣe ilẹ̀. or your property. kí ló ṣe wá sí sọ́ọ̀sì wa níbí tẹ́nìkan nú yín ẹ̀ lè gẹ̀ẹ́sì ilẹ̀ sí síbòmíì kan gbé ẹlòmíì níbí a ti lọ pa ọ ní another branch of this church bẹ́ẹ̀ ni ó rí lórúkọ Jésù. what is wrong with us in this church that from this church we go and pioneer another church somewhere and we take another pastor. àwọn nǹkan tó ní èrè gọtiọ ní ọ̀run nìyẹn. these are the things that has much more revolving torí àkókò mi. because of my time. ẹ̀kọ́ kọ́rìntì kejì sí sílẹ̀. Right now, Second Corinthians. Orí kẹsàn-án. Chapter nine. Láti ẹsẹ̀ ìkíní sí ìkeje. From verse one to seven. Kọ́ríntì kejì orí kẹsàn-án. Second Corinthians chapter nine. Ẹsẹ̀ ìkíní sí ìkeje. Verse one to seven. Ẹgbẹ́ kẹta. Category number three. Àwọn ajírẹ̀bẹ̀ the groaners. The groaners. Àwọn ajírẹ̀bẹ̀. The groaners. Àwọn tí ó gba àdúrà lọ́sàn-án, lé òru àti láàárọ̀ láì dákẹ́. those who continue growing morning evening even in the now without ceasing. àwọn wọn ní ìṣe àwọn àpòstélì orí kejìlá. you will find it in the book of Acts of the Apostles chapter twelve. láti ẹsẹ̀ ìkíní sí ìkarùn-ún. from verse one to five. ìtàn sọ fún wa níbẹ̀ pé. story let us to know. Éródù. Herod. ó Jacob lórí beheaded Jacob. Ó sì rí i pé inú àwọn dùn inú àwọn Júù ó dùn sí. And he observed that this thing pleases the Jews. Kí ló wá ṣe? What did he do? Ó wá pinnu ní ọkàn rẹ̀. And he now decided. Láti pa Pétérù. To kill um, Peter. Ó nawọ́ mu. And he held him to. Ó sì fi sínú túbú. And he put him in prison. Ẹsẹ̀ ìkarùn Verse five. Bíbélì wípé. The Bible says. Ṣùgbọ́n ìjọ fi ìtara gbàdúrà. But The church pray with fervency. Ìjọ fi ìtara gbàdúrà. The church pray with agony. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ń Bàdàn níjó ní àná. There was an happening that happened at Ìbàdàn. Ní CAC kan bẹ̀. At CAC there. Alàgbà kan fún ọmọ kwaya lóyún. There was an elder that got one of the forester pregnant. Ó wá parú ó parọ́ mọ́ olórí ọ̀dọ́. He now lied against the youth pastor. Pé olórí ọ̀dọ́ ló fún lóyún. That it was one of the Àwọn gbé ẹjọ́ yẹn dọ́dọ̀ bàbá Babalọ́lá. And they took the case to Babalọ́lá. Ah, bàbá ní ẹ má jiyàn, ẹ má wọrí kò sí wàhálà. And Babalọ́lá said, uh, don't argue over this matter. Ọlọ́run tó pè mí. God my caller. Tí kò sì fi mí sílẹ̀. Who has never left me. Ọ̀rọ̀ yìí ṣókùnkùn lójú ènìyàn. This this thing is dark into us. Ṣùgbọ́n mo fi títóbi rẹ bẹ̀ ọ́. But I beg you with your almighty. Ní ìgbà tí ọ̀dọ́mọbìnrin yìí yóò bá bímọ. By the time this girl will give birth. Jẹ́ kó bí ẹ̀dà kejì ẹni tó fún lóyún. Let her give birth to an exact prototype of that fellow who pregnant. her. Ṣé ẹ sì mọ̀ pé àwọn ọmọ kan wà? Ṣé ẹ rí bọ́n ṣe ń jọ ìyá wọn àbí wọn? Ó mú ìsọlẹ́nu dání. There are some children that are bad. Ẹ ní ìdí àti béèrè pé ta ló bí ọmọ yìí? Ọmọ sọnù nípa jíjí àfi bí ìmumu. There are some children they, they are very insulting at birth. They will look alike like their parents. Ọmọ mi máa jọ mọ̀mọ́ ẹ̀ tìrìtìrì tí ìyá ẹ̀rù á mọ̀mọ́ ẹ̀ gan pé ah kírè. There are some children that will look like their mother. Even that mother will be very afraid that what is this? Ẹ sì mọ̀ ní ìgbà ayé àwọn bàbá wa babalọ́láhùn ìlà kíkọ ó sì ṣe pàtàkì ńgbà náà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. You know in the days of Babalola uh, there is tribal man alàgbà bíi aláǹgbá tó ṣiṣẹ́ burúkú yìí. this elderly man who have committed this crime. alàgbà tí ò gba nǹkan kan tó ṣiṣẹ́ burúkú yìí. an elder that has nothing that committed this crime. kì í sọ máa tọ̀rìn wá ọmọ ọkọ ni bàámu ló kọ báyìí báyìí ọtún gbé kan lé ní ìsọmọ àlè. you will know that he is a proper indigenous he is not a foreigner If we with genuine tribal man. ṣé ẹ rí ìgbà tí wọ́n bí ọmọ ìsílẹ̀. by the time that baby will come forth. àtàwọn angẹ́lì náà máa kọlà fọmọ látọ̀run wá. even angel do give tribal man. sáà mú bàbá. the exact tribal man for Baba. ó sì láìkí bàbá yẹn. and I love that Baba. ó kàn sá lọ sọ́dọ̀ babalọ́lá ni. he ran to babalọ́lá. ló ti ẹsẹ̀ méjèèjì. he ran to his students. pé bàbá ẹ̀rù ló bà mí. he say bàbá I'm afraid. ló bà mí. I'm ni ni àwọn sọ àwa náà ti rí i. Àbàbá ṣe ṣe ṣe bóun rèé. This is the evidence. Bóun rèé. This is the evidence. Bí Ọlọ́run yóò ṣe ya ìwọ náà lẹ́nu rèé o. That's how God will surprise you too. Ti rere. So good thing. náà. Therefore. Ẹ jẹ́ ká gbàdúrà. Let's pray. Fún àwọn tó lọ. For the goer. Àwọn tó náwó. Those who are spending. Àti àwa tó ń gbàdúrà. And we that we are praying. Èrè wa ò lè papọ̀. Ṣùgbọ́n kọtí ọ náà ni yóò jẹ́. But it will be so very enormous. Bí àwọn tó lọ bá fi tọkàntọkàn ṣe. If they go out genuinely. Àti àwọn tó ń fi fúnni wọ́n ṣe tọkàntọkàn. And the giver are giving genuinely. Àwọn tó gbàdúrà náà tán ṣe tọkàntọkàn. And the groaner are groaning genuinely. Èrè kan náà lọ́lọ́run ó fún wọn. They have the same reward. Káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere. Well done you good servant. Nítorí tí ìwọ ṣe olóòótọ́ nínú ohun kékeré. Because you are faithful in little matter. Èmi ó sì fi ọ́ ṣe olórí nínú ohun púpọ̀. I will make you a captain of my great Oya oya oya ọya ọya wọnú ìjọba bàbá rẹ̀. Enter into the joy of your father. Mo gbàdúrà kí èyí kí ó jẹ́ ntí a ó gbọ́ ní ọjọ́ Amen. I pray that this is be what we hear at the last Ibi tí màá parí ìwàásù mi sí. Where I will wrap it up. Èrè fún àwọn tó ń jèrè ọkàn. For those who are the souls. Olùgbàlà ké nínú ìwé ìfihàn. Our master cried in Revelation. Orí kejìlélógún chapter twenty two láti ẹsẹ̀ ìkẹwàá sí ìkẹtàlá. Chapter twenty two verse ten to thirteen. Ní ẹ má ṣe fi èdìdí di àsọtẹ́lẹ̀ nù wé yìí. He said do not put big of this book. torí pé ìgbà kù sí dẹ̀dẹ̀. because the time is at hand. wọ́n ní ẹ̀yin tẹ́ ń ṣe olóòótọ́ ẹ máa ṣe olóòótọ́ nṣó. you that you have been truthful continue your truth. ẹ̀yin tẹ́ ń ṣe aláìṣòtítọ́ ẹ tẹ̀síwájú. you that you are untruthful continue your untruthfulness. ẹ̀yin ẹlẹ́gbin ẹ tẹ̀síwájú. you that you are living in a in a being in faith continue your feediness. ọ̀wá ni ẹ̀yin tí sì ń ṣe eh, tẹ̀sẹ̀ tó tọ́ tó yẹ ẹ tẹ̀síwájú. I say you that is holy continue your holiness. ẹsẹ̀ ìkejìlá. verse twelve. kíyèsí èmi ń bọ̀ kankan. behold I come quickly. èrè mi sì ń bẹ pẹ̀lú mi. and my reward is with me. láti sọ fún olúkúlùkù. to give to everybody. gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ ti according to their work. ẹsẹ̀ ìkẹtàlá. verse thirteen. ní èmi ni alpha àti omega. he added I am the alpha and omega. èmi ni alpha àti omega. I am the alpha and omega. èrè àkọ́kọ́. The number one reward. Fún àwọn ajèrè ọkàn. Those who harvest. Ó ní ìdásílátòkè divine attention. A, a divine attention. Number two. Ẹ̀ẹ̀kejì. Divine visitation. Ìbẹ̀wò láti ọ̀dọ̀ Ọlọ́run. Three. Ẹ̀ẹ̀kẹta. Divine speed. Ìyára kọ́kọ́ àtòkè wá. Number four. Ẹ̀kẹta. Divine health. Ìrànwọ́ látọ̀dọ̀ Ọlọ́run. Health health health tó péye lọ́dọ̀ ọlọ́run. amen. amen. ẹ lè rí ajèrè ọkàn lójú méjèèjì kó máa ti hospital kan kọjá sí kejì kí wọ́n máa gbé ká tẹ́ ẹ bá ba lọ́spítù ó lọ gbàdúrà fún aláìsàn. you can never see a soul winner been sick every time and you be found from one hospital to another. àwa ti àwa ti dán an wò a sì pé bẹ́ẹ̀ lórí tested it and we find it. Àwa ti dán Olúwa wò, a sì pé rere ni Olúwa. We attested to the Lord that God is faithful. Àwa tán Olúwa wò, a rí pé ó dùn. They have tested the Lord and we find that he is very faithful. Torí wípé wọ́n wò ó, ìmọ́lẹ̀ mọ́ wọn, ojú kò sì tì wọ́n. Look unto him and the fighting and the people to say. Oh me. Another thing. Òun náà ni ìlọ́rọ̀ láti òkè wá. Prosperity from above. Oh me. Another thing. Ìsinmi. Rest àlàáfíà. peace àti ààbò. and security. omi. another thing. ìbùkún àtìrandíran. generational blessing. bẹ́ẹ̀ni ìbùkún àtìrandíran. generational blessing. nǹkan míì. another thing. òun náà ni ògo ayérayé. everlasting glory. ògo ayérayé. everlasting glory. wọ́n àti ìbí mi nígbà tí bàbá Ayọ̀délé ti kú. Ah, Babalọ́lá. I was not born when Babalọ́lá died má ṣe ń dárúkọ bàbá yẹn títí dòní àfi bí ẹni pé lẹ́yìn ìsìn kí n lọ kí sílé. as people were mentioning babalola even this day it's as if after the service. tí sáfìsì bá ti parí kí nǹkan gba àdírẹ́sì wọn kí n lọ kí wọn má ṣe ṣe má ṣe sọ̀rọ̀ wọn nìyẹn nítorí wípé a jèrè ọkàn gidi. Why? Baba. Because Baba is a genuine soul winner. Àwọn Baba Jídé. Baba Bájídé. Àwọn Baba Médàyé ṣe. People like Baba Médàyé ṣe. Àwọn Baba àwọn Baba Odùbánjọ. People like Baba Odùbánjọ. Mélòó ló wà ló ti gbọ́ nípa Pọ́ọ̀lù arọ Pọ́ọ̀lù afọ́jú àwọn tó bá Baba Ọlá ṣiṣẹ́. Pọ́ọ̀lù arọ Pọ́ọ̀lù arọ wípé Olúwa fi ẹsẹ̀ mi sílẹ̀ fi mí lẹ̀ ní arọ tí n bá máa rìn kó jẹ́ pé ọ̀dọ̀ rẹ ni màá ti kọ́kọ́ rìn. And Paul, the lame, and Paul, the lame said, God, leave me this way. Let me be a lame person. By then I will walk. Let it be in your kingdom. Bàbá tó wà lórí òkè Èrìò tẹ́lẹ̀tẹ́lẹ̀. The, the man that was on Èrìò mountain. Ní ìgbà tí mo dé ọ̀dọ̀ wọn ní ọdún yìí. When I go to, to him this Bàbá year. Bàbá yẹn sọ fún mi wípé. That man said. Ní ènìyàn Ọlọ́run. He said man of God. Pé orí mi. He said this is my hair. Ní bàbá wa gbà. Ayọ̀délé Babalọ́lá ti máa ń fẹ́ gas lamp ẹ̀ nínú ìsọjí èmi ni mo máa ń ru gas lamp tí wọ́n mọ̀ pọ̀ lórí mi. bàbá yẹn sì wà I use it to carry gas lamp and Babalọ́lá will be pumping the, the, the gas. He still alive. Àwọn bàbá ìsinsin adé. People like Baba ìsinsin adé. Àwọn ènìyàn. Àyà. Ògo wa dé lórúkọ Jésù. Our glory has come in Jesus' name. Ní CAC yìí, ògo wa bẹ̀rẹ̀ ní lórúkọ Jésù. Amen. Dídùn dídùn ní ìrántí olódodo. Sweet is the remembrance of the righteous. Bó o bá jẹ́ àjèrè ọkàn. If you are a soul winner. Wàá ní ògo àjèrè. You will have everlasting glory ògo ayérayé. Omi ìyè àìnípẹ̀kun. Another one is a life eternal. Ibi tí màá parí rẹ̀ sí. Where I will conclude it. Wà wá di kò ṣe fọwọ́ kàn fáwọn ọ̀tá. And you become untouchable for the enemy. Mo lọ sí Kogi fún ìsọjí. I went to Kogi for ministration. Mo wá dé junction kan bẹ̀. And I got to a junction. Wọ́n bá gbé ẹbọ síbẹ̀. And they place a sacrifice concussion. Bá pààkì mọ́tò mi sẹ́gbẹ̀ẹ́. And I just park my car. Mi lè ẹbọ tó lè ṣe é jẹ ni. I I thought that it was an edible sacrifice mo débẹ̀. when I got there. ẹbọ rándọ̀ràndọ̀ tí irun mọ̀lẹ́gàn ò lè gbà. I say a useless sacrifice that even the God will not accept. ah monitor irúnmọ̀lẹ̀ sọ pé ẹbọ eléyìí òfin òfin ẹbọ òfin ẹbọ ògbà. I said that irúnmọ̀lẹ̀ said that this sacrifice is not edible enough and it's acceptable. tí mo gbórí mi sókè kàn báyìí. and when I look at it. Ah, àṣẹ wọn kó owó díẹ̀ sí wọn tapo sí wọn fi oògùn díẹ̀ sí wọn ní à ah, olúwa ó ṣeun. And I find some money. Owó epo rè. I say God thank you this money for fuel. Mo kó owó yẹn. And I bend and I pack the money. Nígbà mo dé epo the nearest filling station. Nígbà tí mo dé ilé epo tòsí. Mo rè epo mọ́tò mi. I buy for. Kí ìsọjí má bàa dúró. So that the. Um, uh, Ẹ máa ń tí mo ṣe. Ẹni ó ju ni lọ, ó lè ju ni nù. Your superior can do whatever you like to do. Òótọ́ ọ̀rọ̀ rèé. That's the fact. Tó o bá jẹ́ ajèrè ọkàn. If you are a soul winner. Àfi tó o bá parí iṣẹ́ rẹ kò sí ohunkóhun tí ó ṣe ọ́. Unless your assignment is concluded, nothing will altar. ọ̀tàtàbà bídà kò wà. let that enemy that is born well. o sún àbájẹ. whether mo sọ um, fún wọn mo dá kẹ́kẹ́. I told them as mo dá kẹ́kẹ́. hòtẹ́ẹ̀lì báyìí náà lọ́ọ̀jì mi sí o. I was being lodged at sososo an hotel. ìsọjí yìí sì máa wáyé fún ọjọ́ mẹ́rin. and this um, room báyìí báyìí báyìí náà lọ́ọ̀jì mi sí. and this um, soso room. tó o bá jàjẹ́ inú ìjọ yìí. if you are a witch in this place. mo ti fún ọ ní àdírẹ́sì ibi tán lọ́ọ̀jì mi sí báyìí. I have given you the address where I. wá bá mi lóru. come and meet me in the night. àlùbami ẹ̀wà. I will beat you very well. màá lù ẹ́ kí n tó pa pa ẹ́ jẹ. I will beat you before I will kill you. Bó o jẹ́ mèrè. If you have a familiar spirit. Dédé kò síbi tí o ṣe jẹ lára ẹ̀. I will eat you raw. Bó o jó só. If you are a wizard. Mi ò lè jẹ ọtán ilé ìtókù máa kó sínú fírísà. If I cannot finish you, I will pass the rest to the freezer. Màá tún fẹ́ bọ́ bá microwave wà mẹ́ màá wọ̀ ọmọ ẹ̀ mò ń jẹun lọ́ni yẹn. It's microwave and warm you and continue eating. Bó o bá jí ẹ̀jẹ̀ rí ọkàn. If you are a soul winner. Kò sí ohunkóhun tó lè ṣe ọ. Nothing can touch you. Tó o bá dẹ̀ wá sọ̀rọ̀. And if you speak nínú àdúrà. in prayer. tàbí àsọtẹ́lẹ̀. or in prophecy. ẹsẹ̀kẹsẹ̀ ọ̀run jàn ló tẹ. instantaneously every day I tell ọ̀nà tó dáa jù láti jèrè ọkàn fún olúwa. the best way to win soul for Christ. òun nípa òun ni nípa ìwà àti ìṣe wa. is by your attitude and character. ẹ jẹ́ ká dìde dúró. let's rise up on our feet. ẹ̀bẹ̀ àdúrà mẹ́rin là we will pray for prayer points. ẹ̀bẹ̀ àdúrà mẹ́rin. we will pray for prayer points. mo fẹ́ kí ẹnìkan bá mi sí kọ́ríntì kejì orí keje ẹsẹ̀ ìkíní àti ìkejì. let somebody. ẹ dákun kó má ṣe sí ariwo ẹ̀yin ọmọdé god bless you god bless you. open your bible to second corinthians chapter seven. kó má ṣe sí ariwo. one and two. ilé ọ̀wọ̀ la wà ẹ ṣeun mọ̀mọ́ nítorí náà ẹ̀yin olùfẹ́ bí a ti ní ìlérí wọ̀nyí ẹ jẹ́ kí a wẹ ara wa mọ́ kúrò nínú gbogbo ẹ̀gbin ti ara àti ti ẹ̀mí kí a máa sọ ìwà mímọ́ di pípé ní ìbẹ̀rù Ọlọ́run ẹsẹ̀ kejì ẹ gbà wá tọkàntọkàn a kò fi ibi ṣe ẹnikẹ́ni a kò bà ẹnikẹ́ni jẹ́ a kò ẹnikẹ́ni jẹ ó gbọ́n yẹn sókè sí mi. everybody look up there. ẹgbẹ́ màmá yìí. accept this mother. wọn ò bá ẹnikẹ́ni jẹ́. you have never spoiled anybody. wọn ò rẹ ẹnikẹ́ni jẹ́. you have never defrauded anybody. mo sọ níbi tí mo ti wàásù láàárọ̀ yìí. I said it where I preach this morning. gbogbo ẹnu ni mo ní. I can say it with my own mouth. láti fi sọ̀rọ̀. to say. ẹgbà wá. accept us. a ò bá ẹnikẹ́ni jẹ́. we have never spoiled anybody. a ò rẹ ẹnikẹ́ni jẹ́. we defrauded nobody. a ò ríra èké. we have not still bá òfin àsọtẹ́lẹ̀ ìkẹ́ gba okó lọ́wọ́ ẹnikẹ́ni. owó rẹ òjò wá lójú. ilé rẹ òjò wá lójú. mọ́tò rẹ òjò wá lójú. ọkọ̀ ọkọ̀ rẹ là wà ń fẹ́. we are only looking for your soul. ẹ gbà wá. a ò rẹ ẹnikẹ́ni jẹ́. a bá ẹnikẹ́ni jẹ́. we do not spoil anything. lift up your two hands. wọ́n pé. Ẹ̀mí ìbàjẹ́. Say the spirit of spoiler. Sọ bẹ́ẹ̀. Tàbí ẹ̀mí tó ń banijẹ́. The spirit that spoils. Àti ẹ̀mí arẹ́nijẹ́. And the spirit that defrauds. Jáde nínú ayé mi ó yá àdúrà. In the name of Jesus. Àdúrà yẹn dáadáa o. The spirit that spoils others the spirit that defrauds. Ìgbà tí àwọn ẹ̀mí yìí bá jáde nínú rẹ̀, má gbàdúrà má gbàdúrà. Ìgbà yẹn ni wàhálà di ajẹ̀rí ọkàn gidi. At the time you become a soul winner. Ìgbà yẹn ni wàhálà di ajẹ̀rí ọkàn gidi. At the time you become a genuine soul winner. Ẹ̀mí tí ń bà yàn jẹ́. The spirit that spoil others. Ẹni tí yóò ṣe nǹkan bàjẹ́ sí ọ, wàá bàjẹ́. An individual that done you nothing, you will just vilify him. Wà á máa rẹ́ èèyàn jẹ. And you will be defrauding others. Ẹ̀mí burúkú rẹ̀ o. That is a bad spirit. Jẹ́ kó jáde nínú ayé rẹ̀. Allow it to lead you. Àti tó wà bẹ́ẹ̀ yẹn o máa gbàdúrà mo rí o, o wú ọ. O máa gbàdúrà, gbàdúrà yẹn dáadáa o. Ìgbára ni ènìyàn fúnra o. Lord Daddy take it out of my life. Jésù Kristì Olúwa wa. Amen. mi gbọ́wọ́ rẹ sílẹ̀. Put down your hands and look at me. Ó kú ẹ̀bẹ̀ àdúrà mẹ́ta. We have three more prayer points to pray. Bàbá This man. Can interpret me. That was interpreting me. Àwọn ni assembly pastor wa ni they called out ministry. He is the assembly pastor in our church, they call out ministry. Anything tá a bá fẹ́ print ní church. Anything we want to print in our church. Àwọn àtìyàwó náà máa ń print yẹ. It is his wife and himself that to print. Tó bá yẹ ká print yẹ ní twenty thousand. If they also print the twenty thousand. Káwa náà mọ̀ bẹ́ẹ̀. That we know ourselves. Fourteen thirteen thousand náà máa gbà lọ́wọ́ wa. We will give them thirteen fourteen thousand. Ẹ̀yin tẹ́ jẹ́ printers nínú ìjọ yìí. You that you are printers in this noble commission. Ìbọn lẹ ti ń lo ẹ̀bùn yín láti fi jèrè èrè fún wa. where are you using your talent. ẹ̀yin tẹ́ ẹ bá wa print kínní ṣé ìṣẹ̀yẹ tẹ́ print ẹ̀ ń ta alẹ́ padà print ẹ̀ you that you print this thing is it not the same amount they collect after you are collecting from us. àwùjọ ni ẹni ọba sẹ́ndí pẹpẹ yóò jẹ pẹpẹ ó bá tiẹ̀ jẹ. you are saying that he that work on the altar will eat the your hand. o lóhun tó yẹ kó o lò dáadáa. you do not use what you offer hey, eh, with well. Eh, eh, ìwọ ò mọ ní tá à ń pè ní ìbùkún ọlọ́run ní múni là láì ṣe You don't understand the blessing of the Lord Make it rich and added no sorrow. If you Ìgbìmọ̀ ìkórè uh, the council of the ṣe lọ́wọ́lọ́wọ́ that we are doing now. wọ́n rán ìwọ́n papọ̀ wọ́n rán wọ́n ṣe lọ bá wa ra nǹkan wa. they send you to go and buy something for us. ó sì débẹ̀. and you go there. ní tilẹ̀ ń tọ́ lọ́hùn. of a truth. ó sì bá ní ten thousand. and you met it at ten thousand. ó wá gbé five thousand lé. you now add five thousand. bó o ṣe gbé five thousand lé yẹn. as you add five thousand to it. ogun tó ń bá yí tẹ́lẹ̀ ó ti lé ní fifty percent. even the battle that you are confronting has upgraded to fifty percent more. ẹ̀yin ó lè nínú ìjọ. you robbers in the church. ẹ̀yin ẹ̀yin ará ni jẹ́ ará ni dànù ará ni tà ará ni sígbó nínú ìjọ. you that defrauded in the church. nínú ìjọ owó ṣọ́ọ̀ṣì ẹ̀ka ńlá bó ṣe wù yín. the money of the church you will spend it anyhow. a ò bẹ ṣe rẹ́wọ́. sọ gbọ́dí. Kò sówó rẹ̀ kò kó tó wọlé ògo. Your work will be way before the. Bàbá Akíndayọ̀mí jáde. Bàbá Akíndayọ̀mí went out. Bàtà fẹ́ kọ́ èbúté mẹ́ta redeem. When they want to build a. headquarters. headquarters. Pé ẹ̀yin workers. You workers. Ọlọ́run mi ní kí n sọ fún gbogbo yín. My God asked me to tell everyone. Ẹ lọ close the account yìí ká kó gbogbo owó ẹ̀ wá. Go and close your account and bring all the money. Àwọn tó gbọ́n bí ẹ̀yin àtẹ̀mí tí wọ́n gọ̀. People that are very wise like you and me. Like you and me. Those who are not stupid. That are not stupid. Be what to me. Like my àdánwò. we never tried. bàbá adébóyè nìkan ló gọ̀. it was only bàbá adébóyè that was a fool. bàbá adébóyè nìkan. bàbá adébóyè only. lọ close the account there. he closed his account. ó dẹ̀ kó gbogbo owó yẹn wá. he bring out the. bàbá kẹ́dàyọ̀mí ó sọ níwájú ní workers meeting. and bàbá júdàmí said it before the. ọlọ́run sọ fún mi wípé. that God said to me. adébóyè ọmọ mi àtèmi nìkan ló gbọ́ràn sí àṣẹ yìí. that it was only adébóyè my son and myself that were obedient to this. Nítorí náà, Adébóyè. Therefore, Adébóyè. Láti òní lọ. From today. Gbogbo ayé ni yóò mọ̀ ọ́, wọ́n sì fi orúkọ Ọlọ́run pè ọ́. The whole world will know you and call you by the name of God. Ó ṣiṣẹ́ o ò ṣiṣẹ́ o ò tún ṣiṣẹ́ mọ́. Whether you work or not, you will not be poor again. Wàá lówó ju bó ṣe lérò lọ. You will prosper more than your expectation. Orí bẹ́ẹ̀ àbí òrí bẹ́ẹ̀. Was it so today? Mo fẹ́ bí ọ. I want to ask you gbogbo ń dá ṣe nínú ìjọ yìí. ṣé ṣé o o participate. all what we are doing in this church are you participating. Ah, ẹ ẹ ẹ wo church wa. ẹ look at our church. ó dàbí ọkọ tó ṣe pé ìyàwó ní sanwó ilé ìyàwó ní sanwó ọmọ ní skul ó ní à ah, ìyàwó mi ni ẹ eh, rárá o ọkọ mi ló yẹ kó pé ọkọ mi rè o èmi ni ìyàwó ohun tó yẹ kó sọ nìyẹn. it was like a husband whose wife was being responsible for all the things of the house and now saying that that is my wife. torí àkókò mi. because of my time. ẹlòmíì kẹ ẹ bá mi k kẹta kọ́rìntì kejì àbí ká gbé sójú kínní fún mi bí kọ́rìntì kejì orí kẹrin. second corinthians chapter four. ẹsẹ̀ ìkíní àti ìkejì. verse one and two. nítorí náà bí àwa ti ní iṣẹ́ ìránṣẹ́ yìí gẹ́gẹ́ bí a ti rí àánú gbà àárẹ̀ kò mú wa. ẹ tẹ̀síwájú ṣùgbọ́n àwa ti kọ gbogbo ìkọ̀kọ̀ tó ní ìtìjú sílẹ̀ yàyà àwa kò rìn ní ẹ̀tàn bẹ́ẹ̀ ni àwa kò fi ọwọ́ ẹ̀tàn mú ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n nípa fífi òtítọ́ hàn àwa ń fi ara wa lé ẹ̀rí ọkàn olúkúlùkù ènìyàn lọ́wọ́ níwájú ọlọ́run kí lẹ̀ ń wá tí màmá yìí ò tí ì sọ fún wa. what are you looking for that this mama have not told you. àti àwọn ìránṣẹ́ ọlọ́run amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn. and the co-minister working alongside with her. màmá yìí wọn fi ọwọ́ ẹ̀tàn mú ọ̀rọ̀ ọlọ́run. ẹ̀yin náà sì mọ̀ bẹ́ẹ̀. this mama to the word of God with deception. mo fẹ́ gbàdúrà kejì. you want to pray the second prayer for. ọlọ́run gbà mí lọ́wọ́ ẹ̀tàn. Lord deliver me from deception. sẹ́rí ẹ̀tàn kì í j kí rí ọlọ́run sìn. deception will disallow you to serve God in a proper way. deception. ẹ̀tàn. deception. We disallow you to serve God effectively. kò ní jẹ́ orí ọlọ́run. gbé méjèèjì sókè. mo fẹ́ kó gbé I want you to. sọ pé bàbá mi àti ọlọ́run mi. say my God and my father. mi ò gbọ́ wa o mi ò gbọ́ wa o. my God and my father. Láti òní lọ. From today. Já mi gbà lọ́wọ́ ẹ̀ tán. Ó yá gbàdúrà. Tàbí lọ́wọ́ ẹ̀ tán. Ẹ̀tàn ẹ̀tàn ẹ̀tàn ti pọ̀ jù. Ẹ̀tàn ti pọ̀ jù. Deliver me from deception. Have mercy, O God. Olúwa já mi gbà lọ́wọ́ ẹ̀ tán. From self deception. Ó kú ẹ̀tàn nínú ayé mi. Lord, help me deliver me, O God from all manner of deception. Ọlọ́run jẹ́ mi bẹ̀. In the name of Jesus. Father, deliver me, deliver me, deliver me, deliver me. Dàmílọ́wọ́ ẹ̀tàn. That I will not Dàmílọ́wọ́ ẹ̀tàn. In the name of Jesus. Jésù Kristì Olúwa wa. Amen. Ẹ̀bẹ̀ àdúrà tó kàn yìí. The last prayer point. Kọ́rìntì kejì bákan náà. Second Corinthians. Orí kẹta abala A ẹsẹ̀ ìkẹrìnlá. The A part of verse fourteen. Mm kọ́rìntì kejì orí kẹta abala a ẹsẹ̀ ìkẹrìnlá. second Corinthians chapter three eight part of the verse. ṣùgbọ́n ojú inú wọn fọ́ òtítọ́. ṣùgbọ́n ojú inú wọn fọ́. they were blind. gbé ọwọ́ rẹ méjèèjì sókè. lift up your hand. ah. Ọlọ́run gbà mí lọ́wọ́ ìfọ́jú ẹ̀mí. Lord deliver me from spiritual blindness. Má jẹ́ ojú mi ó fọ́ nínú ẹ̀mí. don't allow my spiritual understanding to go blind. má jẹ́ kí ojú mi fọ́ sí ìran ọ̀run. don't allow me to go blind to every. ó yẹ gbàdúrà. father open my spiritual understanding. Lord, allow me to go blind. ojú inú wọn fọ́. have mercy. ọlọ́run gbà mí o. pray. Don't allow me to go blind spiritually. Don't allow me to go blind as a Christian. Don't allow me to be blind as a pastor. Don't allow me to be blind. In the name of Jesus, have mercy. Má oh ṣe jẹ́ kí ojú ẹ̀mí mi ó fọ́. Síbi lórí La ojú mi nínú ẹ̀mí. Olúwa bàbá jẹ́ eré ìran ọ̀run. Bí ìran ọ̀run. Ní orúkọ Jésù. Àti ohun gbogbo tó tọ́ tó sì yẹ. Open my eyes. Má ṣe jẹ́ kí ojú mi ó fọ́. Hey Lord daddy open my eyes. Open my spiritual understanding. In the name of Jesus. Father, open my spiritual understanding. Olúwa Amen. Mo gbọ́ nǹkan mẹ́ta ní etí mi. I heard three things in my ears. Ẹni yẹn wà ní apá àlàáfíà mi ń bẹ̀ yẹn. That fellow was on my left hand side. Ọlọ́run ní kí n sọ fún ọ. The Lord asked me to tell you. Pé àìsàn yẹn ò ní padà sí ọ lára mọ́. That that sickness will not return back to you. Mo bẹ̀rù pé. Ah, bóyá ó tún máa padà rárá ó ti lọ pátápátá. you are getting afraid whether it will come back no. ẹnìkan wà níbí. somebody is here. ọlọ́run ní sọ fún ọ. the Lord asked me to tell you. kí oṣù yìí tó tán. before the end of this month. twenty nine ló o. today is twenty nine. ọ̀la sì ni oṣù parí. and the end the month is come to an end. wàá rí ọwọ́ mi sí rere. you will see the, my hand positively. Ohun kẹta tí mo gbọ́ létí mi. The third thing I heard in my ear. Ẹ pé òjò yóò rọ̀ ṣùgbọ́n kò ní sú. That there will be rain and a uh, cloud will not gather. Not... Bẹ́ẹ̀ni òjò yóò rọ̀ ṣùgbọ́n kò ní sú. It will rain but cloud will not gather. Kí wàá ní ìtumọ̀ rẹ̀? What does it mean? Ó rí ìbùkún gbà níbi tí o kò níran. Yíyí. You will receive blessing from least expected sources. Mo gbọ́ ní etí mi. I heard it in my ear. Pé ọ̀pọ̀lọpọ̀ wà nínú ìjọ yìí, wọ́n dùn mí nínú ní ti tí wọ́n ṣe lónìí. Many were in this church and they gladden my spirit. Pé màá sì yà wọ́n lẹ́nu jù bá ṣe lérò lọ. And the Lord said, I will surprise them on their expectations. Ọlọ́run tó ní ayé àti ọ̀run kó kọ́ ilé fún ọ. Amen. Kó gba ọ̀rọ̀ rẹ rò. Amen kó já ọgbà lọ́wọ́ ọ̀tá. amen. àlàáfíà rẹ kó má ṣe mẹ́hẹ̀. amen. kó o má ṣe rí ogun mọ́. amen. kó o má ṣe dààmú mọ́. amen. kó o má ṣe jẹ ìyà oníyà. amen. kó o má ṣe rogun àṣàká. amen. ẹ̀mí ẹ̀tàn kó fi ayé rẹ sílẹ̀. amen. èérí ẹ̀gbin ẹ̀mí àti tara kó fi ayé rẹ sílẹ̀. amen ibi tó fi ń wu ọlọ́run kó má ṣe bàjẹ́. amen. ọdún lọ sí òpin kò ní mú ọ mẹ́rù jù. amen. ọdún lọ sí òpin kò ní gbẹ́ sàárè rẹ. amen. ọdún lọ sí òpin kò ní rí òpin rẹ. amen. àti wo àtẹ̀bí àtàrà alẹ́ wa a ó kẹ́ happy new year. amen. ó wá gbàdúrà pandemic ló gba ọ̀pọ̀lọpọ̀ ọdún yìí sọ́wọ́ tí àwọn ènìyàn ò lè ṣe business wọn ò lè ṣe ohunkóhun ọlọ́run ti ń pinni lérè láìsíṣẹ́ oṣù kan àtọjọ́ kan tó kù tí ọdún yìí yóò fi tán ọlọ́run kò pin ọ lérè. òjò ìbùkún tí àwọn ọ̀tá kì í mọ ibi tó ti wá pé ah, ah, pẹ̀lú bá ṣe gbógun ti woman yìí so ah, ó ti fẹ́ parí ilé ẹ̀ bọ́lá lórúkọ Jésù òjò ìbùkún yẹn ó bẹ̀rẹ̀ nínú ayé rẹ. aláàánú kan tí ọ̀rọ̀ rẹ ò lè sú oh ọlọ́run kò sú ọ náà láti òní lọ ó sọ aláàánú kan ṣoṣo náà ni o tí ọ̀rọ̀ rẹ ò lè sú lórúkọ Jésù ọlọ́run sú ọ náà àwọn tó ń wo ibi tí ìyà jẹ lára rẹ lórúkọ Jésù wọn ò nílò ìrànlọ́wọ́ rẹ. ẹ̀yin tí aláàánú ń sá fún ẹ̀yin tí àwọn olùrànlọ́wọ́ ń sá fún ìwọ tó ń wá olùrànlọ́wọ́ kiri láti òní lọ bí ìsìn ṣe ń parí àwọn olùrànlọ́wọ́ nìkan ni yóò máa bá ọ pàdé. Amen ohun tí owó lè ṣe ohun tí owó lè yanjú ohun tí owó lè dá lára látòní lọ kò tó dojú tì ọ́. àwọn tó wò pé ohun rere kan lè tún sáré tí eléyìí jáde bí mm. lórúkọ Jésù ayé rẹ kó yí àwọn ẹlẹ́rìí. Ọlọ́run tó gbọ́ igbe Èlíjà lórí òkè Kámẹ́lì Ọlọ́run tó gbọ́ igbe Jabesi, ó gbọ́ igbe Anna ó gbọ́ igbe Maria ọlọ́run tó gbọ́ igbe Elizabeth ọlọ́run tó gbọ́ igbe àwọn àyànfẹ́ inú bíbélì látòní lọ ọlọ́run gbọ́ igbe rẹ̀ ẹ̀mí ìjèrè ọkàn kó balẹ̀ ọ. Àmín. àwọn ọmọ tó o bá jèrè fún olúwa wọn ò ní padà sọnù. Àmín. sọ́ọ̀sì wa yìí kò ní túká. Àmín. Kò ní rógun. Àmín. Kò ní mọ̀yà. Àmín. Kò ní pẹ̀dín. Àmín. Nínú ṣọ́ọ̀ṣì wa, a ò ní sun. Àmín. A fi màmá bàbá a fi wọ́n lé yín lọ́wọ́ okunkun okun lórúkọ Jésù. Àmín. Agbára kún agbára lórúkọ Jésù màmá gbogbo àwọn ọmọ tó ti inú yín jáde kan dirú kan dìbò. bẹ́ẹ̀ ṣe fẹ́ràn gbogbo ènìyàn nínú àdúà tẹ ẹ náwó ẹ nára ẹ ń gbàdúà ẹ ń ṣe ìbẹ̀wò ẹ tó pè lórí fóònù màmá lórúkọ Jésù ah n ta pè ní èèmọ̀ kílẹ̀ yìí ẹ ò ní mọ̀. amen sì gbàdúrà fún gbogbo àwọn òṣìṣẹ́ tòótọ́ àwọn òpó màmá ò sí nílé màmá wà nílé ni àwọn tó sojú àwọn tó sẹ̀yìn gan ju ojú lọ ẹ mọ ara yín ẹ sì ń gbọ́ mi báyìí wọ́n tiẹ̀ ti sọ yín lẹ́nu gan mo gbà á ní àdúrà èrè jíjó lóòótọ́ nínú olúwa ó yẹ gbà á gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ kí programu yìí kó falẹ̀ tẹ́ ẹ mówó wá tẹ́ ẹ pè tẹ́ ẹ mọ́nítọ̀ nǹkan tẹ́ ẹ dẹ̀fẹ̀ káwọn èèyàn mọ̀ lórúkọ Jésù Ọlọ́run kó gbé ẹrù yẹn gbogbo ẹ̀yin akọrin wọ̀nyí tẹ́ ẹ ti ṣe wàhálà nínú ọ̀pọ̀lọpọ̀ orin kẹ́ ẹ tó lè kọ́ wọn jáde lónìí Ọlọ́run tún ayé mi ṣe ẹ̀yin instrumentalist Ọlọ́run tún ayé mi ṣe gbogbo ẹ̀yin mídíà mídíà ẹ̀yin tẹ́ wà ní mídíà níbí ọlọ́run tún ayé mi ṣe. ẹ̀yin ọkùnrin orí yín ò ní dìrù. ẹ̀yin obìnrin ẹ̀ ò ní dopó ọ̀sán kẹ̀kẹ́. mo pa ní àṣẹ látòní lọ ìyá yín tán. ẹ ò ní kábàámọ̀ mọ́. bí ọlọ́run ti ń jèrè ọkàn sí ìjọba rẹ̀ bẹ́ẹ̀ náà ni ọlọ́run yóò máa pè yín lóore. ṣé n bá tún ní oore ọ̀fẹ́ láti padà wá síbí mi ò ní bá ẹ ní pòsíṣàn yìí mọ́. wà á ti tẹ̀síwájú. wà á ti mókè àgbà. wà á lówó lọ́wọ́. wà á lówó lápò. wà á lówó nílé. wà á lówó ní báǹkì. látòní lọ láti òní lọ owó kó máa sìn ọ́. amen. amen. amen. amen. amen. amen wà á sì fi ìjọba ọlọ́run ṣèrè jẹ. ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run. ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run. ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run. jésù kristi olúwa let's put our hands together for jesus.